dára rẹ o ojú bá fi mí dára tí ó dùn mọ́ mi o ara ara ara rẹ o ojú bá fi mí dára tí ó dùn mọ́ mi o. alára ire jọ̀wọ́ fi mí dára ire alára ire o tètè fi mí dára ire tí mo bá kọ́lé. Ah alára ire mi dára ire o alára ire. ara ara ara rẹ o olúwa fi mí dára tí ó dùn mọ́ mi o ara ara ara rẹ o olúwa fi mí dára tí ó dùn mọ́ mi o tẹni bẹ́gì lójú. tọ́ba sókè wọ́n yí dóborí bọ́ba yóò rí ẹ tọ̀run mi wò ẹ àṣegbé kan ò sí àṣepamọ́ ni ọ̀rẹ́ lọ ní sùúrù ó jẹ́ ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ lọ ní sùúrù ó jẹ́ ṣe jẹ́jẹ́ ara ara ara rẹ o. mi o ara ara ara rẹ o olúwa fi mi dára tí ó dùn ẹ wà bọ́ ẹ máa bọ̀ ọ̀nìrẹ́ bà mọ̀ ọ̀nà òun rẹ̀ máa ń béèrè náwó onílù owó rẹ̀ o change on completed video ibi là ń bọ̀ rà dé o kẹrí bẹ́ẹ̀ ẹ máa ń ma ìsọ̀kan ìrẹ́ ẹ símẹ́ǹtì méjì tó tún yẹ pẹ̀lú ẹ̀rọ àmáfi rẹ ẹ ọkùnrin ẹ mùsáìdì ẹ obìnrin ẹ gùsáìdì nítorí sọ fún kẹ́mi bá máa kírun sẹ́rí iwájú ẹ̀ lélo yẹn kẹ́mi sọ fún kẹ́mi ṣe kiri kẹ́mi. hello hello bọ̀dá ah, tẹ́yìn sọ sọ̀fọ̀ sọ̀fọ̀ ẹ jẹ́ má lọ kọ sọ̀kọ̀sọ̀kọ̀ eh. ẹ má lọ di wíṣkì o. wíṣkì ni yà mo máa máa ń gbóyè ẹ̀ máa ń gbọ́ sọkọ sọkọ ó yàgbé fún lọ́pọ̀ lọ́pọ̀ ọmọ sọ fún fọ́ fún fọ́ fún. Ah, ah. a ní kẹ́ bá wálẹ̀ mọ àrùn túbú kí ló ṣẹlẹ̀. ilé ètò bẹ́sì rù òun rọ̀dọ̀ balẹ̀ ọba lẹ́dẹ̀ ti ṣe kí o ti kọ́ àwọn èèyàn síbẹ̀ òun gbé ẹ má gbé o. kí ló bẹ́ẹ̀. èyí náà ló ti ta ah, ọmọ mo o. ẹ má sọ pé bíbá mi fẹ́ máa gbé tí mosquito wà jẹ gbogbo ara mi pa ah. Ah, mi ò lè bá yín gbé báyìí kò possible. kò lè jẹ́ káfọ́n ìjọba ètò ńlọ bíbí ra kírìtì lẹ́kọ̀ọ́ ó fẹ́ dàpadà sẹ́sẹ́ àárọ̀ ẹ̀. Eh, eh, eh, guys ẹ̀mọ̀ tí mo máa sọ ni pé ṣẹ̀rí ìbàyí ó tẹ́ mi lọ́rùn fúngbà díẹ̀ ni ìbá sef ni ẹ ká manage ìbàyí náà. wà wà lajà èmi ò lè gbé bí ah, ọmọ arábìnrin yẹn fún oyè kí n máa gbé mi wẹ́kì ní typhoid lọ́jọ́ mo ò lè gbé bí sẹ́. environment you dey hygienic at all. at all. year is too long to endure this. láíláí. ẹ ẹ ẹ guys nǹkan tí mo máa sọ fún yẹn ni pé bíbá ìfúngbà díẹ̀ ni ẹ ká dúró síbẹ̀ kan kò wá kan kọ́ sínú náà. ẹ lọ àparí ìwọ lè wà mí èmi ní option wọn ló lọ option o lè gbé bí èmi ò. ní choice kí tá máa wà lẹ́yìn. bóyá wọn kò tí wọn lẹ́nu ẹlò ẹlò mi à support house dey yẹ ẹlò o jẹ kó síbẹ̀ àbí ẹlò ẹlò ọ̀rọ̀ bí báyọ̀ máa lọ mo ò kọ́ yẹ ẹlò mo ò ṣe yẹ it's too well it's too well. obìnrin náà tọ ọkùnrin náà kọ ọ. irọ́ irọ́ irọ́ àrè irọ́ àmàdúpọ̀ ni o. ok ok àwọn ọkùnrin rẹ̀ obìnrin <laughs> yes ma. báwo ni ah, ìyá rẹ ń kọ́. ọ̀n bẹ́ẹ̀ ń lé ah. ọ̀nà ni wàá rọ̀ ah, sàn. àbẹ́ẹ̀ rí ó ṣe ń jàre ọlọ́run ló sì pé bá o ẹni tó kù náà ni. bẹ́ẹ̀ ló ló rà. o ní hundred naira péré. ẹni tó kù náà ni àbẹ́ẹ̀ rí ọlọ́mọ sí. ọsàn ti wọ́n mọ́mọ́ mi mọ̀ pé ara báwọn fi sí ọsàn tí wọ́n ni. ó ṣe é wo. yes ma. èrè mú dání. náà bẹ́ẹ̀ ok bẹ́ẹ̀ ń bí inú òfìlà ló fi sí àfìfìlà pẹ́rín <laughs> àbí o tó wọ ẹyọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh, o. ẹ ṣe wa. ó ṣe wo máa kí wọ́n rẹ o ọ̀nà kan tó ráyè ẹ ní ìsìn ẹ̀gbọ́n rẹ gbé tiẹ̀ ló tà tán ọlọ́run ló kúkẹ́ ni wọ́n bá wà rà ní ìsìn. bá a gbé kan fún wo kò tí ì yẹ kí n fún ọ. ǹgbẹ́ tẹ̀ ń gbẹ̀ mí. ògbé mi mọ́ gbé mi má gbẹ̀ ògbé sùn ló máa ń gbẹ omi ò sí láàmú kò lọ́mọ hmm. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn. ẹ fún mi mọ̀lẹ́pẹ̀rẹ̀ ní ọmọ ìwé wá kiri lọ má mi jẹ́ filẹ̀ náà tiẹ̀ ṣe wà lára ẹ̀ tí a tiẹ̀ ríta ọ̀nà ló wà lára ọ̀nà lọ kọyún agbára ọlọ́run tó bá ti di lọ́la títí aago márùn-ún á tètè jí lèmi rẹ á lọ sọ̀sán wọn á tètè lọ àwọn tá a lẹsẹ̀ wọn ó ti dé gbogbo òru wọn ó ti fi irun wọn ó ti dé á lọ ṣàì tó bá dáa nínú àwọn sàn káwọn ò tó dé hmm? ó ti sọ fún yín èyí máa stress ara yín mọ́ kí ni tún gẹ́gà kí ló fẹ́ lọ ṣe kí ló fẹ́ lọ ṣe ní jẹ́sẹ̀sì èmi wà lára àrọ́wọ́ tó yín èmi àtọ̀rẹ́ ènìyàn mo ta sí máa ń múra wa máa lọ bá a lọ sí ọ̀sọ̀ ọ̀sán iṣẹ́ ah, náà lẹ́sà lẹ́fi tọ́ mi eh. so ọmọ mojútu ẹ̀ máa bá yín lọ. Eh, ó sì wá kọ́ mi nínú ẹ̀yẹ mi pẹ̀lú ó bá a lọ kásàmù ọmọ ọmọ náà ni ó sì ń darí ọkọ mi ó kó wọlé o tó bá wù ẹ̀ kó kó lọ́mú gbogbo ẹ̀ tán eh. wọ́n dá lé oúnjẹ náà ní olè ojúmọ̀ bẹ́ẹ̀ ọgọdọ ọgọdọ kò tó bá pọ̀ tó bá mú tí wọ́n bá ẹni lé. Hmm tó bá wù ú pé bá wù ú náà mọ̀ ṣe wàá gbé gbá wọlé ẹ̀yin náà wò ó máa gbé bí a ọmọ bí ebi àmì òjú lọ. àṣọ òfin rẹ. Adùnní. oyin náà jọ sọ. ẹsẹ̀ dùn mí. ẹ lọ sọ pálí o. kókò mọ́ bìnrin ah, ọ̀rẹ́ wa náà sì yàrá. kódà bó bẹ̀ mí má bínú kó tó ti gùn. oyin náà jọ sọ. ọlọ́sàn. Ah, ah, ọkọ̀ rẹ̀ ajé. ẹ̀kọ́ rẹ̀ aṣáájú ọ̀rẹ́ mi. àti èjì wù mí ṣe wà pa. àkúrà ah, àwọn ah, ọmọ àlè mi báyìí. owó dábò fún mi lọ́sàn-án jẹ bàbá ọ̀rẹ́ mi. so inú mi ò dùn mọ́sàn eh? o mọ́sàn ọlọ́run wa jà gbọ́ kí ló dé kí ló tó ni yóò sì ọ̀rẹ́ mi ló fẹ́ mi inú bí mi gan so ebi ń báyìí mo lè pa ah. àmọ́ sórí nǹkan kọ́ ló lè ṣe tí mi yóò fi dùn. òkè kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí kí ni rẹ bàjẹ́ kó lè bá ń bá rọ sí. Hmm, yóò dà fún ọ so ìwé ba lè kì mí lórí kì mí. Ah. orí mi máa wú jọ. tí bá ti wá ń kí ọ báyìí kó wọn dìde ní kó wọn mọ mọ sọ. Ah, ah, kódà ń dùn. dúró. ìrẹ́ni mo gbọ́ ara ìlàgbà ẹ̀dẹ̀ ọmọ owó rí tún ìran báyà bá kí wọn nílé wọn kì í jẹ́ ọmọ owó ni wọ́n fi ń jẹ́ ni ọjọ́ àbẹ̀ rẹ̀ bá di méjì lọ́dọ̀ ogogo a kì í bímọ nílé kọ́pọ̀ ṣe wọ́n o bèbè ní ìdẹ ìwò bèbè ara bàbá ọmọ bíbí ni wọn níwẹ̀ musekele. èwo ni kí ló happen ṣẹlẹ̀. ẹ má bínú o. èwo ń wèrè ẹ dẹ̀ pọ̀jù mọ́kàn tó ń ṣe èwo ni ẹ̀kan jójó. ẹ má bínú ẹ wò ó. bóyá bá ń sọ̀rọ̀ tún wò ó ara apologize sẹ́dá náà. ẹ má bínú. ẹni kan ti mi o things dey change o. ẹ má bínú. bọ̀dá gígẹ mọ́ bínú. pẹ̀lẹ́jàre ìyá ribete. ẹ wò tó láìkẹ́ wọn rárá. tọmọ bòye o ẹsẹ èdè kọmọdé ẹsẹ èdè kọmọdé o ẹsẹ èdè kọmọdé. ẹ wo dájú ẹ jẹjẹ ẹ wo jẹ bíbí sábì yìí. tọmọ bòye o ẹsẹ èdè kọmọdé. mi láì bíbá ẹni sá. orí mi orí mi. I'd rather you take me away from here or kin kin kin kin kin forgo seven uh, thousand land or something. dadi ṣe bá mọ ọfọ àti mo rìn kó o lè kí torí network pípé yìí I, I walk kilometers before I can talk to you on the phone. I can't do anything. Kí the time táwọn ọmọ yẹn ti marry now and I'm not comfortable, I'm not happy with it. Àbújọ Sherry, I, I, I, I don't like this place. I don't want to be here. I don't like it. I change it. That's my home ẹsẹ̀ ìbòrò káàmù onígbàdàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọmọdé ẹ̀wò kílà fún mi lọ́sàn fún mi lọ́sàn ah, fún mi lọ́sàn márùn. márùn tó. àwọn ah, orí mi ti. jẹ́ iyì rẹ̀ fún mi. we were born in network not ah, the one for here. márùn fún. Oh. Hey dad, I don't like. I just, I just have to tell you. Hello, hello, hello, hello sẹ́yìn kan tí mo sọ i'm saying tí máa rìn wájú máa wá nẹ́tíwọ̀kì ní báyìí sí ni onílọ́lé o ipa káwọn kan dára jù pàwọn sínú nọ́ọ̀sì máa rìn. ẹkú jókòó járe èmi ò ṣẹlẹ̀ ní sọ fọ àkọ́kọ́ níbẹ̀ èmi ò sọ fún èmi ò sọ rí mr alaja mi kún ọjọ́ kan bá mi sọ inú ẹ sọ fọ mo need just five minutes i mean mo fẹ́ borrow five minutes wọn kí n fi bọ́ ẹ sọ̀rọ̀ anytime rẹ̀ jẹ́ sọ fọ àwọn èèyàn pàtàkì. Ah, gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ prominent ń sọ fọ kí n ya english wò èmi ò ṣẹlẹ̀ ń sọ fọ network network network rádáradà ṣùgbọ́n ẹ̀gùn orí igi kẹ́ máa wa nẹ́tíwọ́ọ̀kì òṣìkì ẹ gára ayé ẹ̀jà rí bí mo ṣe ń sọ̀lọ ẹjọ́ mr lajare ìjẹ́ kí mo sọ fọ akọ̀kọ̀ níbẹ̀ nígbà ara àbá máa ṣe kiri káwọn ènìyàn pàtàkì bá wọ̀lù máa ṣe kiri àwa arẹ ìjẹ́ ọ̀dọ́ a máa dá ẹ̀ nara ya kó dínà lẹ́yìn àyà máa bọ́ sí gbàgede ìjẹ́ sọ fún ẹ máa gbádùn ara wọn náà tún máa gbádùn ara wọn náà. ìlè ṣe whatsapp ìlè ṣe nǹkan kan wẹ kó ẹ wo dédé ìgbà rẹ bá ti ń bọ̀ ẹ̀jẹ̀ kí ó kò jẹ́ oògùn làákàyè kò má ṣe kiri kò má mú kúrò so ẹ má fi bẹ́ẹ̀rẹ̀ wá dínà lẹ̀. Eh, and again mr erin ṣé eh, àwọn ọmọ tí wọ́n dúró re tí wọ́n rí rọ̀mùrọ̀mù. Ah, àwọn ọmọ yìí dìsúláwà àwọn ọmọ rèé ń tẹ̀lé jẹ́sùn fún ọmọ ọkọ kẹfọ ọpá ni wọ́n máa gbọ́ yá òun kò sùn mí o àwọn òun máa kò fún mi o ní àná látẹnu kò fún mi o máa sọ fún ẹni máa fún mi o. Ah! ọmọ gbà síbẹ̀. ọgá ọmọ mi ọ̀hún rèé ọgbẹ́ wa tó bá yá ah, ṣe wí. rere gidi. ṣẹ́rí èmi rí láìkó tẹ̀ sọ yẹn mo dẹ̀ fi ọ̀nà. Ah, ó ń sọ̀rọ̀ ìwọ́n tí wọ́n ṣe gbàgede lè jẹ́lọ̀ fún aṣèṣe máa pọ̀ ọba alẹ́ dodo ni wọ́n máa jókòó. ẹ̀kọ́ eh, eh, tó sọ ẹ bá ẹ̀kọ́ àwọn òbí bẹ́ẹ̀ gbọ́. Eh, no agent rẹ̀ jẹ́ local guy má sọ for international agent. contract báyìí sọ ni pé gbogbo apáta la fara mọ́ ìwọ ah, ọdún kan. Eh, ah ọtí yà mímọ sọ fọrọ sọ ó da ọ̀nà wa ọ̀nà wa. Ah. ètò ọ̀jẹ́ kórìí ẹ pé náà kí ló ṣe náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀fẹ́ pa fún mi. má ní stop ẹ tó ń sọ̀rọ̀ fún wa náà. Eh, ẹ jọ ẹ ẹ wẹ wẹ wẹ wẹ ẹ má sọ díjà kó n bá ti ń bọ ẹni bíi ẹgbàá ti ga ju ẹ lọ o máa ń ga ju ọpọlọ wọn lọ. abilékọ́sì bọ̀ àlọ́ bàjá mo abilékọ́sì bọ̀ wà tó àwọn afi pàṣẹ lè àtọ̀ ọdún ètò ilé tuntun tó wọlé. kí ló yẹ kí n rọrùn ojú máa yẹ kó fàyà tó ń rọjú rọjú wọn ní ibi bó ṣe rí. Eh, ẹ Mr. Erin ṣé ẹmu máa wà mẹ́rin lálẹ́ ṣá. ọ ọ o tún gbèsè ló tún gbèrè déta ẹmu olóògógóró. Oh, oh. <laughs> ẹ dá padà ẹmu kẹ kàn ṣe ń gbé látòrí ọ̀pẹ àì sọ̀kalẹ̀ sọ̀rọ̀ gbàgede nga ọrìjìnà rẹ jọsọ fún àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ ń kùn. ẹ wò kó tún di alẹ́ a máa ṣe fàájì rún dídí irun ẹ bá fẹ́ àì dídí irun ẹ máa gbọ́. a ti wà ń bẹ̀rẹ̀ rẹ. ẹ wò ó bẹ́ẹ̀ ṣe rí yé e sì ẹ̀dẹ̀ rí mi lè sọ mi lè sọ Yorùbá mo lè sọ Ìjẹ̀bú. mọ́mọ́ lọ́kọ́ lọ́pọ̀ ọ̀rọ̀ bọ́ yìí fún. ẹ jẹ́ ká pàtẹ́ ẹ wo ẹ jẹ́ ká máa gbára ẹni náà yé torí inú gbà òun ràyè gbà o ó ní ọba tí ju òkò ilẹ̀ ẹ̀bà sínú àì èdè náà máa ṣe kiri òun máa kí pọ̀pọ̀ ẹ bọ̀ bí fún ọ̀dà àkọ́bí sọ̀fọ̀ mo tẹ̀síwájú ẹ kí ní ìváìtì torí sọ̀fọ̀ àwọn agùnbánirọ̀ bọ́n ṣe wọ̀lú ojú wọn rekete ojú wọn pé pé dídí ní èrè wọn ẹni rẹ̀ they máa fún ẹni ní food for thought ẹ̀yà ká pàtẹ́wọ́ Mr. Mrs. Bukky. ní orúkọ èmi àti àwọn ẹlẹgbẹ́ mi a rí lè mọ pàtàkì àwọn oore tẹ̀ ń ṣe fún wa nínú ìlú. ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ gẹ́gẹ́ bẹ ṣe tẹ́wọ́ gbà wá ẹ̀ wò wá pé ìṣesí tiwa ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ni ìyẹn ni ní english o. gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún wa mọ rírì yẹn gan-an ah, eh. àwa náà wá fi àsìkò yìí ṣèlérí fún yín pé láti ọ̀la lọ mhm. àǹfààní fún ìwòsàn ọ̀fẹ́ ló ah. máa bẹ̀rẹ̀ nínú ìlú yìí. Eh. a ní pé mm. ẹ fún ọ látẹ̀wọ́ ẹ fún ọ látẹ̀wọ́ ẹ ṣe gidi gan ẹ wò ṣé wọ́n ń try àti jẹ́ kẹ́rin rẹ̀ láì ṣé wọ́n sọ fún wọn sọ́nà yìí wọ́n láti ọ̀la lọ ìwòsàn ọ̀fẹ́ òun á bẹ̀rẹ̀ ẹ pàtẹ́wọ́ ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹ gba immunization ní kékeré wọ́n dàgbé ohun ìjẹ́sọ̀ wọn ara mi pé àì ọ̀pọ̀lọpọ̀ ó ti forí gbálẹ̀ ó sọ fún ayé ẹ̀rọ bọ̀jẹ̀ ẹ wọ àǹtí wọn ṣe gidi gan jáde ẹ mú ọ̀sán bóyá akẹ́ńdẹ́m lọ egi yẹn ẹ bá mi kọ zero zero mo sọ fún ẹ yá wèrè yóò bẹ́ẹ̀ kí n jókòó sí. ẹ ò mú tẹ̀síwájú járe ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ni wọ́n náà kọ sí. kí wọ́n bá lè gbádùn ẹni dojú àmì ẹ jẹ́ ká jẹ́ ká já wọn náà ká já wọn pa nítorí ẹ̀fẹ̀ nígbà já lè má já mo fi àkókò yìí introduce to you our dancer our rapper from local village àwọn ara dancing group and dancing. Hey. mo kí yín o ẹ̀yin tí a mo kí yín o àti dìde bá a ti ń dé ẹ̀ ẹ̀ tó bá pé máa ṣó sórí orí orí alábíà. mo ti bórí mi sọ̀rọ̀ pé máa ṣó oríire mo ti bẹ́ẹ̀ lẹ́dàá mi. agùnbánirọ̀ wípé máa ṣó. bẹ́ẹ̀ ni láti bẹ́ẹ̀ ládàá wa sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ẹ̀yin náà máa fi ara yín lẹ́ra tún da. Mm. wà. mo ti borí mi sọ̀rọ̀. Mm. ẹ máa sọ̀rọ̀ lórí rẹ̀. alábíà. mo ti bẹ́ẹ̀ dá mi sọ. fífẹ́ máa ṣe ríire. bẹ́ẹ̀ni. wà á nì wá. owó tèmi ò ní nígboro ló wà. ṣà lọ fún ẹ. ẹ nígbà tó wá gbé ṣà fún mi yẹn ti bìtì ní ojú ọlójú kan olórí burúkú ara mi pé ojú ṣíà tó ti gbé yẹn lọ bó ṣe wà láti bá dùgbà tó bá ní kò kó wá wọ bàtà fún mi àbí kó bá mi gbé báàgì. nínú wáìnì ọ̀dẹ̀ ti mú sí àbí ó kó sí ní continuity wọn lọ fà pa fúnlẹ̀ ọ̀kọ̀ sílẹ̀ ọ̀kọ̀ àwọn tó ló múlẹ̀ pọ̀tẹ́tò ẹgbẹ́ wuli wá wuli ọ̀nà jèrè yìí. olórí ibú ni ó gẹ pọ́ǹkì ah. ẹ tó bá rí sí wọn ní mọ̀ pé arúgbó bọ́ìsì ni ah, ah. a ti jù bẹ́ẹ̀ lọ. ọgbọ̀n náà làkàtà gba bíi two years. náà lára báńkì láti UK wọn máa sanwó school ẹ̀mọ́lẹ́tẹ́ sanwó school the primary to secondary. ẹ̀yà àwọn ẹ̀ ti withdraw ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe. kí lẹ kitchen. Okay. báyìí. yẹn máa wọlé màá bá yín kitchen. ó wàá dáná fúnra rẹ̀ wàá dáná fọ́kọ ẹ̀. Ah, máa yẹ withdraw lóhùn yìí wọn olóòtú this? yá mórí the boy needs to go to fi mí dára ire alára ire o tètè fi mí dára ire ah, bọ̀dá kọ́pà ẹ káàsán o ah, ẹ̀yin kọ́lẹ̀ wá nílẹ̀ àwọn yòókù yín dà. wọn sì lé ẹ lọ kẹ padà wá wọn ti dé. ẹ̀yin náà tí mo bá náà yẹn lẹ́yìn náà bọ̀dá kí ló tó bí máa lè kókó kókó kókó yín gbogbo ìgbà náà. àwọn yẹ kí màá fẹ́ kí kókó kókó kókó kékeré sí rìn olórí ju kókó kókó yẹ kí màá fẹ́ kí kéré sí rìn àwọn yẹ kí jùlọ lọ yé dé èmi ní kójú èmi ní kẹ má rẹ́rìn káàkiri àmọ́ ọkùnrin yín ó yẹ kẹtẹ má rẹ́rìn nígbà díẹ̀ ẹ bá mi lọ sàn àwọn yòókù yẹn ni kí n gbọ́ sàn wà. mi ò ní ṣéǹjì ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ẹ padà ní tàmárà kò sí àsìkò tán lọ sọ wa. ok ẹni kò ṣéǹjì lọ́wọ́ yín lẹ́yìn màá wá jọ yín lójú màá fún yín ni mi ní gbowó lọ́wọ́ yín. ojú mi máa ronú gbogbo ìgbà ẹ máa fún yín lẹ́nu ẹ má wọrí owó máa fún yín kò sí problem kí lẹ́yìn oúnjẹ tí ò ń tán àfọlọ́ ọlọ́run ẹ wo ó fún yín ni o táwọn yòókù yín bá sì dé ẹ bá mi sọ fún wọn pé mo béèrè wọn ṣe gbọ́ ẹ gbà á sì ní ọkàn mi wá ẹ mú o. kí ni yóò bá a dùn. ẹ ta yóò dùn tẹ́lẹ̀ ta yóò bàjẹ́. ẹ má fún yàn ẹ mú ni o mo fẹ́ kẹ́ ẹ mú kẹ́ rí pé nǹkan tó wà nínú ọsàn adùn ẹ mú. kí dẹ̀ mi rí báyìí. má mú ẹ rí mú ẹwẹ ẹ pálásẹ nù ẹ mú ẹ mú ẹ mú ẹ mú. ìtàn afa kí ló sọ àìrè rẹ báwo ni o lọ́rọ̀ ọmọlọ́sàn ó ti bèrè yín. ẹ mo sáré lọ rọmọ balẹ̀ ni ọmọlọ́sàn ó ga omi ò lè ní change pẹ̀kín bẹ́ẹ̀ rọ̀sàn lẹ́ni ni o. a ah, ò ní change ó ti pé wọn kalẹ̀ ó fún wa lélẹ̀. adébí ah, ń pé ó fún wa lélẹ̀ ó fún wa lélẹ̀. adébí ń pé ṣé ọ̀nà màmú sọ ah, ok jẹ́ ká lọ jẹ́ ká lọ mọ sọnù lé. ẹ̀yin náà mú bẹ́ẹ̀ o ẹ má mú tán o ẹ báwọn náà mú bẹ́ẹ̀ o. máa fún máa fún máa fún. ó dàbọ̀ àríyá ń rọ̀lẹ̀. ọmọ baálé ni. ẹ mọ̀ ọmọ baálé mọ̀ mọ̀. baálé dẹ̀ lóògùn. o lóògùn báwo ìwọ baálé bá lóògùn wa ni pé kí wọ́n á sá fọmọ baálé ni tó bá lóògùn mi kan lágbélé ẹ̀rọ oògùn. àná hmm. ah, so na. naija you know na as they go. <laughs> bad guy. ẹ lè dágbé àmì má gbé ń fẹ́ ìdílé náà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó gbé jáde ẹ̀kọ́ máa pa pàkúta sílẹ̀ nínú ọ̀pá tọ̀sán tí ò gbó kiri. ọmọ àròjù kò ẹ́ olówó iyebíye lòókà yóò jẹ́ ooo ah! ó bó ṣe rẹwà ìdí ìwọ sọ́wọ́ náà kí n tó lọ fún wọn ah! bó ṣe wá lórí oko báyìí ó ah! bó ṣe dáwọ́ omi dáadáa báyìí ọmọ ìnáwó ló ń dolo ẹ̀jẹ̀ ń bọ̀ máa ṣe bọ̀ tí n bá délé a lọ fọṣẹ àti omi bọ̀ ó ní problem o. I don't know. ló jẹ gbèsè. mi ò jẹ gbèsè wọn ò ní change mo ní kọ́ padà wá ní. gbèsè náà ni gbèsè kọ́. ó ṣe wáṣẹ́. ìtàn ṣé tó bá di ọjọ́ mi farabalẹ̀ kó mẹ́ni tó jẹ gbèsè kó mẹ́ni tó wá sìn mi ò jẹ gbèsè. mate ni gbogbo wa kò gbàgbé story in marriage segi to wande the nimble gloomy and desolate where only the winds play freely alone in the báyìí as in ẹ jẹ́ kó wálẹ̀ báyìí báyìí báyìí. ẹ dúró ẹ má bínú i mean not to be too forward. bẹ́ẹ̀ proposal ring rẹ. Eh? Eh, eh, Jesus ọmọlìjà oyèdèkú ẹ̀gbọ́n. ẹ ló ṣe kì í ṣe nǹkan tẹ̀ ẹ̀rù ọlọ́run tẹ̀yọ mi kó wá jẹ́ pé mi ti gbà fún èmi àtọmọ àwọn ọmọ máa ń ṣe báyìí. exactly ló bá ṣe rere. bá sọ̀rọ̀ báyìí bá sọ̀rọ̀ báyìí ẹni sùúrù náà jẹ́ kí n sọ ẹni sùúrù jẹ́ kí n sọ ẹni sùúrù ní sùúrù. ẹ wọ ẹni sùúrù nàbí tó ṣe wọ ẹni tí ó ṣe wọ. ẹni sùúrù yọ lórí ìgbẹ́. ṣé rígì ọjà àtàlómi rígì ọdún rẹ ọdún rẹ ọ ṣẹ́ni ẹ̀rí rẹ ó ti dé. ara ni tí mo bá lówó ara ni tí mo bá rí ìwé kọ́pà ibà ẹlẹ́ wa ẹ wo ẹ gba yín ẹ má bínú sí mi pé mi ò tó fún yín kò jáde lọ́wọ́ mi ni ó wá mọ́ mi lọ́wọ́ ni ẹ má bínú ẹ gbà. ọlọ́run mo yọ̀ǹda mo fún ẹ. akílódé ṣe ń bínú ni àbínú báwo mi ò bínú sẹ mi ah, ṣe máa bínú sẹ mo kàn yọ̀ǹda ríǹgì ẹ lọ́mà lò it's fine mo yọ̀ǹda mi ò kò sí ní ìfẹ́ fi ṣe mọ́ ṣé mo lè béèrè question kan lọ́wọ́ ẹ. ẹ béèrè mi gbọ́. jọ ewì àtòrin tó máa ń kọ ẹ ta ló kọ ẹ bó ló ti lẹ́nu. Ah, orin àti ewì ẹ wo ẹ̀bùn ọlọ́run ni o ẹnìkan kò hmm. kọ́ mi o mo kọ́ máa ń ṣe bí wọ́n máa mú ara wọn yàn. ọ̀ṣun mọ̀ pé o lè make owó from me you can make a living for example tó bá wọ studio tó bá wax album tó máa push ẹ̀ e. you make money i mean good money for me. ẹ wo mi ò fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ìwé ló wù mí kà mo fẹ́ di lọ́ọ̀yà kí lè má gba àwọn èèyàn lẹ̀ ìwé gangan ló wà lọ́kàn mi tí mo fẹ́ kà. but um, go disturb ọ̀rọ̀ wí ẹ̀ understand there are lots of people tó wà ní entertainment industry tó dẹ̀ jẹ́ wípé wọ́n kàwé okay take for instance Fẹ́mi Adébáyọ̀ qualified lawyer ni ó dẹ̀ ń ṣe movies Fúnkẹ́ Akíndélé qualified lawyer ni Falz the bad guy qualified lawyer ni àmọ́ ó dẹ̀ ń ṣe entertainment kò dẹ̀ dín lọ́wọ́ ó lè má ṣe méjèèjì parí pàṣù náà wọ́n bí fẹ́ ṣe síra wọn ni ẹ tí má ti máa lọ sínú entertainment àbí kí lè pé má tó ṣe kọ́wọ́ kàwé mi tán ná. ẹ pé owó tó ń dá mi dúró yóò yẹn ló wà mi gan. i'm impressed mo like the fact wípé ọ̀rọ̀ ìwé ẹ̀ ń mọ mú lọ́kàn ẹ̀ gan i'm really really impressed I'm so impressed ó mọ tó máa ṣe yẹn ring tó wà lọ́wọ́ yẹn raw gold ni níbi ká ti pé wọ́n gbáyàn kan dúpìyàn kó fẹ́ tà pátápátá pẹ́rẹ́ wàá tà seventy thousand tó bá fi yẹn kún owó school máa ní nǹkan tó di so mo yọ̀ǹda ẹ lọ́ta kò fọwọ́ kún owó school ẹ. ẹ ṣe ẹ wò ẹ ṣe ló àwọn àbùkún yín ah, ẹ ṣe gan ló wà ṣe nìtẹ̀yìn náà ẹ ṣe o ẹ ṣe ẹ bá mi káwọn yòókù yín. okay okay i'm bored like i need something that can keep me lively i mean kó tó máa jẹ́ mi up tó máa jẹ́ ah i mean ewé náà kàn rí ewé ewé ewé sáré máa jẹ ewé ni màá. ẹni sùn ọmọ ìlú wo ni kí ni ẹni sùn oh god bí ẹni bá tiẹ̀ kì í bóyá oríkèé bóyá orí tẹ̀ máa ẹ máa ṣe ọ̀bù díẹ̀. local package okay abẹ́òkúta rẹ̀kùtù mm, ẹ̀gbá nìyẹn eh. ẹ̀gbá ni o mo kókó mọlé bàbá rẹ ẹ̀gbá ni ọmọ yus àbí ọmọ gbòǹgbò àkàlà ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùdé ẹ̀yin lọ máa di yóò ogun olójú ogun kò sí ohun tí wọ́n ṣe ní mẹ́ka tí wọn kì í ṣe lẹ́gbàá aláké wọ́n mọ omi sẹ́mìsẹ́mì ní mẹ́ka wọ́n mọ omi èdè ògùn lẹ́gbàá aláké wọ́n ń darapọ̀ ní mẹ́ka wọ́n ń gbọ́ onímọ̀ lẹ́gbàá aláké wọ́n bí mi láké gbogbo lẹ́yìn bíi jẹjẹ wọ́n bí mi ní gàgúdá mo gbólóhùn bí ó jẹ ẹ̀gbọ́n mi mo. Oh, yeah, you say hold on. Mom, mom's still Ah. Yeah. Hello? Hello, mommy. Báwo ni? Ah, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo wà okay o, ìwọ náà ńkọ́? Ah, no problem. I'm fine. Mo wà. Olúwa ṣeun. Ah, wo mo ní good news fún ẹ farabalẹ̀ <laughs> good news tí mo ní fún ẹ ni pé mo ti ṣe transfer ẹ padà síkù. ẹ wo ẹ wo ẹ wo it's fine jerry in the middle of one very entertaining moment lẹ pè mí sí i'm really having fun for me èmi ò ní fẹ́ padà àárọ̀ mọ́ do because i'm i'm i'm liking here apart from pé orí ṣàwámà jẹ i'm liking here. yes ibi tá a jọ sọ náà nìyẹn wo mo ṣe wàhálà gan o tó bá rí wàhálà tí mo ṣe kí n tó lè rí transfer yẹn ṣe. màámi. kí ló pè mí sí. yeah i said màámi. èmi ni màámi mi ṣe mọ́mì mọ́. <laughs> màámi. fílẹ̀gì yẹn ti ń kó sí ẹ lọ́pọ̀lọ́ ṣá màámi kẹ̀ ó ń pè ní màámi tẹ́lẹ̀ gbà ló wá di màámi. ok kó tẹ́ ìgbàgbé yẹn gbọ́ nípa ọ̀rọ̀ transfer kí ló fẹ́ ká ṣe báyìí kọ́lọ́ wà pẹ̀lú ẹ̀yà àti pẹ̀lú mi ni omo yín wà I'm having fun here. ẹ. hello ẹ jẹ́ kí n pe hello. ókè ọmọ tó ṣẹlẹ̀ ẹ mi abẹ sọ létà. hello máa pè ah no man you survive me without network no yeah oh oh oh oh oh, oh let's go let's pick it up yeah let's go. Hey. Eh, mm -hmm. <laughs> mọ́mí ẹni ìtàn kọ́ lẹ bá sọ̀rọ̀ tán sẹ́ni ẹni ìtàn ló ń pè yín ní màmí ah, <laughs> owó jóná ṣé kò ń ṣe ọmọ tẹ́tí rán lọ sí abroad láti kékeré ni sotoro ti lọ sí village kan ó lọ serve ó ti wá dẹni tó kò lè pe mọ́mì mọ́ ah, anyway kí ló ń sọ nípa ọ̀rọ̀ transfer ṣé kò ṣe pé lóun ò wá sí kò mọ́. ó mọ pé ẹni ìtàn bó ṣe ń wò yẹn fèrè tí bàbá ẹ bá fọn fún ló máa ń fọn síta ó láti máa sọ fún mi pé ìgbà tí bàbá òun ti correct òun pé kóun dúró kóun ṣe service òun bẹ̀ pé èèyàn máa ń jìyà kó tó jayé ni so òun náà dẹ̀ wish pé ó bẹ́tà kóun ṣe service òun bẹ̀. mọ́mí like seriously i don't like this arrangement no nígbà tí èèyàn lọ serve nílùú tó kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ tún sílẹ̀ ẹgbà transfer nǹkan tọ́mọ mi máa gbọ́ tínú ẹ̀ máa dùn wá lóhùn wá ṣé kò ṣe wípé àbúrò mi tó wà lábúrò ṣé tó bá dé sẹ́kọ̀ọ́ ó expect kó wá bóun nílùú ọmọ ọlọ́mọ kó kàn lọ sílùú àwọn ẹ̀fọn rádaràdá tó ti fẹnu kan nonsense kó máa jẹ ọmọ lára kò make sense kò lè work o wá bẹ́tà kẹpẹ o. èmi ò mi èmi mọ lótú what's up darling. kí ló ń ṣe. ó ń dáná kitchen. ok ní tó bá ṣe tán kó wá fúnra ẹ ọmọdé ọ̀rọ̀ ọmọdé ń mọ́mí àbí ká fògùn fáwálé ni. ẹ ẹ má gbé wa. àǹtí mi yíǹgì tí mò ń wù lọ́wọ́ yín wọ́n rẹwà pọ̀. Hmm, tẹ́lẹ̀ nǹkan. àmọ́ bí mo ṣe ń wo yìí yóò tó ten thousand. Hmm, ten thousand kọ wọ́n ní tí bá ní black market seventy thousand tí bá farabalẹ̀ ta hundred thousand ni. Hmm? báyìí ti pariwo bó ṣe ń wo yìí máa sọ mọ́ọ̀dì káàkiri tó lójú ẹran olè ní ẹ. níbo ló ti wà ká lọ́wọ́ òbí yẹn báyìí ká ló sọ olóòka má jẹ̀mú. mọ́mí kì í sọ olóòka má jẹ̀mú o. ẹ ẹ mọ́ dá lóhùn ìrọ̀dá tàn ló fún wọn pọ̀ ká má jẹ̀mú kí ló pa yín pọ̀. yàrá síbẹ̀ kọ́ wá papọ̀ ṣebí wọ́n torí owó iléèwé náà ṣe fún mi ẹ wá ní pé kọ́ fẹ́ pa papọ̀ kó sì kò tó pa papọ̀ o. ara yàrá ara yàrá bá ń gbò ká ní. èmi ò kú mọ wí tèmi fún ọ. ọmọ mi ẹ mọ dà wọn lóhun ni wọn ti mọ ká gidi bo ya gidi yìí ni òkan ló wo iyebíye. èmi náà wù mí tí ń wò látẹ̀kàn bí tí ń sáná ní eh? sáná pákó ní sáná pákó tí wọn náà ti pé gidi kánkán ni. Ah, tí bọ̀dá tán tó ń fi fún wọn ní òòkà tí ń sáná tí ń sáná tí ń sáná òun nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ah, eh, kò lè sórí mi ò mọ̀ wí tèmi fún ìwọ ni kó wá bá máa fi mú fúnlẹ̀. Hmm. bá a ń ṣalámì rẹ̀ torí téèyàn fi lè gbọ́ ọ̀ka yẹn bí yẹn fún yẹn báwọn láì sí pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ ni mo fa sẹ́yìn lé ọ lọ tó ti gbọ́ má fún lára o yóò gbọ́ náà lọ́gàá. Ah, ah, ah. ń bọ̀ nù. àbí mi ò arúgbó wa náà so gèrí ẹ dákun. come on na nǹkan tí mo mẹ́rin yẹn ò lè happen na o possible wọ́n ṣe máa rúrú ẹ̀ pé mi àti ẹ̀ fún ẹ ring for what who are you to me àkó possible níbo ní káàtì ẹ ti bẹ̀rẹ̀ káàtì ẹ ní pé mi tẹ̀ wá òpin bí ojú mi fọ́ mi mọ tí mo ṣe o mo go that way my parents my mom especially ìyá ìtàn ó máa dá gbogbo ògbóró rú ni i mean kò lè kó possible mom sí ò ti ẹ̀kọ́ rò lọ́bẹ̀ rárá rárá ẹ má dá ìyára lóhùn àwọn máa ń ronú jìnnà òun ni wọ́n bá máa ń gùn gan so mi ò ti dá wọn lóhùn àti wípé gan sef ṣáwọn tó wà lábúlé wọn kì í ṣèyàn ni àbí ẹ̀yin lẹ dá wọn ọlọ́run kọ́ ló dá wọn ni. èèyàn ni wọ́n má get it wrong but that's when you talk about ẹ eh, tó bá sọ̀rọ̀ pa exposure i mm. mean eh, education mm-hmm. i mean connection you can't come from a place like this now ọmọ yẹn gbọ́dọ̀ wò ta you know ọmọ mi gbèrò ṣe rí ni i mean mm. city make green gan you wọ́n máa settle for less now tí wọ́n bá settle sí ibi ẹ̀yẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan tí ò sí kan jọ ni mm. and it doesn't work that way understand. èmi ò tẹ̀ dé gbòòrò rí so mi ò bọ́n ṣe ń ṣe ní gbòòrò mi bọ́n ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ èkó yín ọ̀hún inú kòkò dúdú òun lẹ̀kọ́ fún ti jáde gbàgbé ẹ̀ ayé àtijọ́ ni kòkò dúdú o tó o bá fi gas dáná sìn ìgbòkò lè dúdú rárá o ó máa clean ni bàtà ẹ̀ lógi eléyìí dú <laughs> that's what i'm saying. igi làwa ń lò bíbẹ̀ àti tó bá ń lo kerosene àti ń lò bíbẹ̀ gáàsì yẹn àwọn tó ń lò pọ̀ nínú. ẹ ti lè rí mi tí come across ẹ eh. má jẹ ká fọwọ́ lẹ sọ̀rọ̀ tó bá délé àmì mm. sọ fún mọ́mí sí ẹ pé nǹkan tọrọ yẹn ò lè ever work láéláé. ẹ wo nǹkan tó ti ń ṣe mí òun ṣe gbòyàn ọ̀rọ̀ ìwé mi ló ń ṣe mí mo ti make jam mi and èkó ni mo mú first as second choice mi so ibi tí màá ti ẹ̀gbẹ́lẹ́ kò báyìí o ní problem tí mo ní gbogbo ọkọ yàrá sọ yẹn kò bọ́ èmi rárá. eighty eight cut off mark. yes of course. èkó dẹ̀ ni first and second choice school yẹn. yes yes. one accommodation problem. problem kò tí mo ní náà ni. you know there is a saying that in my father's house there are many mansions there just with sọ yẹn but my own dad's house we have lots of rooms and boys quarters main building lásán over five rooms kàmá àṣà àwọn chalet tó wà lẹ́yìn security mi gan gbé bí ọba ni you understand To bá yẹ accommodation problem yẹn ò ní problem then we put in ní o ti meet cut off mark jam bẹ́ẹ̀ eh? o dẹ̀ fẹ́ lọ school. you know that mini scholarship scheme kan tí wọ́n ṣe i can always talk to mm. dad yeah wọ́n dẹ̀ wọ́n dẹ̀ wọ́n á dẹ̀ mọ́ scholarship scholarship scheme yẹn dẹ̀ wọ́n á máa gbé omi wa what else dojú kù. ṣé oògùn wọ́n tẹ̀sán fún mi ẹ máa ṣe fún mi. of course. ah ẹ wò ẹ jẹ́ kí n lè sùn mọ́jú o tí àwọn àgbà bá gbé ni wọ́n máa dùn o. mo fẹ́ kí ni wọ́n dùn náà ni. Ah, ẹ ṣe. no no oh god mo ní kí n gbé oyinbo oyinbo. tẹ́lá wa ọmọ ìkúnlẹ̀ sínú dust kó dàsọ́ pa class àti síbẹ̀. màámi yára màámi kí ló bí ọkọ mi. màámi ayé wa ti dáa ẹ wo ọwọ́ lè ní ti jìrọ̀ rùn ah. bí mo ṣe jẹ́ ṣé mo bọ̀ dá ìtàn tó lè kánjọ sí kọ́pà ọ̀dọ̀ mo ti ń bọ̀ ní ìsìn mm-hmm. mo wá ṣàlàyé fún wọn pé mo ti rí i pé result mi ó ti jáde o ó di ẹ̀dá o èkó ni mo mú first àti second choice mi o wọ́n ní kí n bá wọ̀ọ́rì pé àmọ́ mo lọ sí èkó ọdún ọ̀sán kúndé àwọn máa fún mi ní scholarship kí n kàwé mi. kọ́lásìfù ah. èwo lẹ̀ ń pè kọ́lásìfù. yàrá ẹ ẹ máa ṣe bí ara oko ẹ̀kọ́ ọ̀fẹ́ ló ń pè bẹ́ẹ̀. Ah, ẹ̀kọ́ ọ̀fẹ́ ní kọ́lásìfù. bẹ́ẹ̀ ni ah, èmi nìkan tán eh, eh, màálù tí ò ní rù ọlọ́run máa lé èsì e ọlọ́run ti rí mi lórí ìlú abẹ́ yàrá. àmọ́ ah, ara. àmọ́ kútú ni. èso wà fèmí nìkan lẹ̀ ni. ìyá rẹ̀ tún bẹ̀rẹ̀ nu ah, kí ni ṣé mi fẹ́ lọ kú lọ́hùn ni àbí omi sáwọ̀ mi báyìí èmi náà dẹ̀ máa wò yín. Ah àbúrò rẹ eh. ẹ ṣó mọ̀ pé ojú olójú ò lè dàbí ojú ẹni eh, ọmọ àbúrò mi ni tó bá pọ̀ òun lé wọn ní ìsìn nǹkan gbogbo ẹ̀dẹ̀ èmi nìkan kò lè sọ bẹ́ẹ̀ máa bá a sọ̀rọ̀ ó máa dúró tì í máa máa fi kan rẹ́ sí abẹ́ kí n kàwé ni. mo fẹ́ o kàwé ah, ah kí wàá gbogbo wàhálà mi láti yẹ ìjọ ẹ̀ ah mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run sì mọ bá àrọ̀tọ̀ náà lọ́wọ́ o. ẹ wo kí ah. n bá ti débẹ̀ tí mo kàwé mi tó wà eh. tí mo tó kó kó kó sẹ́ni máa wò ah pàtàkì fún. àràtúndé ó ṣe àwọlé ṣé ìyá olùdí ìyá lọ́yà ẹ máa gbé ilé báyìí ah, èmi máa wó ni o. Ah, ah, mm, èyí lè wà mọ́ pé báyìí. ọ̀hún ń bọ̀nà mo fẹ́ dọ́dọ̀ ìyá jẹ́mi. oúnjẹ yìí kọ́ ní pa mí. obìnrin pèlè ń lè lè ẹ má pọ̀ o má má pọ̀ tí o pé bí ẹ ti rò pé oúnjẹ ìlú náà ni àwọn ọmọ ṣe mọ̀ ṣe ń bẹ̀ bá débi ọ̀hún lọ ọlọ́run dúpẹ́ ẹ lè ṣe wọlé jẹ́rí bẹ́ẹ̀ ṣe rò ẹ má tún máa rò ó ṣẹ́rí ilé rẹ̀ máa rò ìdíyẹ̀rẹ̀ máa ń ṣe kiri máa ń fa ẹkún àsùnbà wa fún ẹ bẹ́ẹ̀ sì rí náà ọmọ yẹn tó sọ òun fẹ́ ṣe kiri òun máa tẹ̀lé ẹ̀tàn òun máa tẹ̀lé wọn lọ sóko àti ṣe yíyan ìra ọ̀sẹ̀ náà sọ̀fọ̀ tí pinnu lọ́kàn náà sọ̀fọ̀ òun fẹ́ láṣẹ kiri òun fẹ́ láṣẹ ìdílọ́yà ẹ jẹ́ kó bá rí ìdílọ́ ẹ má sọ̀fọ̀ ẹni fúnra mi lọ́sẹ̀ ìdílé àbúrò rẹ̀ àmọ́ kù sí àdúrà nígbàna dọ̀rọ̀ lọ́run tó gba ilé ni ara rẹ̀ máa ya nítorí sọ́kọ́ kára ẹ̀ bá ya wà láwùn dálẹ̀ kára ẹ̀ bá ti ya ewu ò má jẹba lẹ̀ ẹgbẹ́ kóun bá ṣe kiri kó lákàwé àti kàwé rẹ̀ ìbẹ̀rẹ̀ òpó ọlọ́run má ṣe kiri ẹ̀tọ́ rẹ̀ bàrẹ̀ nìwo kódà ẹ má jẹ́ ẹ jẹ́ kí n jí yẹn gbọ́ wọ́n ti sọ mí o wọ́n bá wọn wọ́n máa fún ọmọ yẹn ní scholarship nígbà yẹn nípa àárín lè mọ scholarship scholarship àdìyẹ́dọ̀ bíi ọtí jẹ́ tiẹ̀ ọtí jẹ́ ngọgọrọ yẹn ngọgọrọ yẹn ẹ wọ́n fọkàn ẹ̀dá lẹ̀ kẹ́rì ìgbà ọ̀dọ̀ wọn ìtàn ẹ̀tàn wọ́n ti pèrè wọn náà wọ́n mọ dáadáa dìbò dídí ọ̀nà máa gbé kúrò ọmọ wọn. sẹ́rí <clears throat> o wrong nígbà tó sẹ́yìn tá a máa sọ̀rọ̀ scholarship wọ́n ṣe ń tó rò you are wrong. má jà wọn tán má jà ara wọ̀ mi ẹ bí mo ṣe sọ́yìn gangan mo ṣe. Ah, hmm. but scholarship ni pé gbogbo tó fẹ́ kà láti bẹ̀rẹ̀ dópin agbára Ọlọ́run ká dad mi wà in charge yẹn ah, ilé tó máa gbé bóyá máa jẹ bó ṣe máa mú bẹ́ẹ̀ ni ẹ náà wà intact bẹ́ẹ̀ wò mí ọmọ oníbìníran ni mí ah ilé rẹ mo ti jáde wá ọmọ níbi inú náà ni mí ọlọ́dẹ kí àwọn bí mi wọ́n rí jáde díẹ̀ bẹ́ẹ̀ ni bí bàtà ti máa mọ̀ bẹ́ẹ̀ ni o ṣe o ṣe okọ rẹ nu so tóun bá tẹ̀lé wa ibi tó ń lọ ẹ̀fọ̀ kan kò sí nǹkan tó máa ṣe mm. ẹ àwọn máa wò yín lórí tẹ́ bá lè fẹ́ máa wò kò sí problem nígbà yìí ló máa wò ẹ lè wá wò kì í ṣe pé ibi wá lọ́dọ̀. èmi gan máa la wò wá la ọmọ ẹ̀wí ń bí ni kí ló fẹ́ lọ wò kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ òsán ọ̀sán ló fẹ́ jẹ baálẹ̀ tó bá lọ kó tó tó bá ti jẹ baálẹ̀ kó tó dé ńkọ́. ìtàn hmm, ah, ẹ̀rù yẹn sàn ẹ̀rù yẹn kí n jókòó sábúlé jẹ́ kí n jókòó. so ẹ jẹ́ kó ní proper education kó máa bọ̀ lọ́dọ̀ tiwa ilé pọ̀ àyè pọ̀ bẹ́ẹ̀ and she safe àwọn parent mi in fact ẹ a máa pè yín náà a lè get phone gan fún yín náà a lè wá gba nọ́mbà tí náà máa pè yín lóòrèkóòrè tó máa sọ̀rọ̀ kò ní jìnnà sí ṣẹ́gbọ́n. ó fò jẹ́ pé tó. Eh. Ah. Oh ogun náà kan ṣoṣo ní gbọ́dọ̀ ṣe lélẹ tí o mọ ah, oh, ojú kẹkọọ ojú pin. ọ̀rọ̀ lọ́run wọ́n tún wọ́n fi wáyé wọ́n tún wọ́n jẹ́ olórí burúkú ẹ hàn ẹ wọn á fi bàtà fìjà jẹ eh, náà máa sọ ojú lọkàn olóògùn lọkàn ẹ gbọ́dọ̀ ṣe pinnu ọkàn ẹ tí wọn fi mú jù ẹ wọ ẹyọ ògùn lọkọ kẹfì olójú ọkàn lẹ ọmọ ẹ ti pinnu àti lọ sí iléèwé ni wọn á ṣe bó ṣe má da ẹ olóògùn náà eh, ojú kan ẹ̀pà èrè ṣé eré gan eré gan ìyẹn ló pé dán ẹ bá wọ́n bá padà wá wò ó. ẹ má tún bẹ̀rẹ̀ ẹkún àwọn ìmáàmù ṣé wọn náà fún bàbá wọn ké ni. ó tún dùn mí. ẹ má dùn ẹ kó dùn ẹ ó lẹkùn tiẹ ẹ má wàá ṣe báyìí náà ọkùnrin nìwọ náà ó dẹ ṣe bí ọmọdé jẹ́ ká máa lọ ẹ sọ ẹ wọlé máa wọlé àwárí yín náà lájẹ ká máa lọ. ẹ má ayọ arákùnrin arákùnrin. já lọ já lọ já lọ. ọ̀rẹ́ tán ẹ jẹ́ kí mi yẹ. fún kí nìyẹn ọmọ léèrè ọ̀dẹ̀ ni ẹ ni. gbàbíjà gbàbíjà náà yá. wọ́n náà yẹ <laughs> ara kí ló ṣẹlẹ̀ wọ́n ló ń gbálẹ̀ yìí kí ló dé. ìgbà tá a ṣe nǹkan skul mo ní kí n gbá kí help àǹtí kí ni kí n máa. mo ń ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ ìjọ àgbà ṣe bóyá àṣà àṣánimọ́ àṣánimọ́. ẹ bọ́ báyìí wọ́n kí ló ṣẹlẹ̀ kí ló dé. kí ló dé yóò gbálẹ̀ ṣe pé láwọ̀ kùtùkùtù ẹ̀kọ́ sún ẹ̀jí ẹ̀jẹ̀ òun ni èyí aṣọ tẹ bá fọ̀ kò ní mọ́ wọ́n ṣe máa ṣe ẹ̀ bàjẹ́ máa ṣe ẹ̀ máa sùn ẹ̀ káwọn ìwà àwọn náà jẹ́sọ lọ́rùn má ní kí fún wọn lè jáde tó sì bá pé ọgbà sálárì iṣẹ́ ilé ẹ̀ kọ́kọ́ ẹ̀ ó jẹ́ lọ́kọ́ jẹ́ bí kiri. ẹ jẹ́ kí mi náà máa ṣe yẹn náà kí máa fi ẹ̀pù mi. o lè má ok kẹ́ni bọ̀dí kò tiẹ̀ kọjá sàpá àwọn tó mọ̀ bọ̀ sọ̀mọ́ sábà lónìí kó wá di gbóhùn gbalẹ̀. Ah, iṣẹ́ ilé ni fóbìnrin láti jí láàárọ̀ kó gbá ògbó lé. iṣẹ́ ilé tiẹ̀ kọ́ ọmọ kì í ṣọmọ ọ̀dọ̀ tó láyé ní house help no no no no no stop stop stop kò ṣiṣẹ́ no no níbi níbi kò ṣiṣẹ́ o ṣe máa gbálẹ̀ náà gbàtí ṣe kó house help ní báyìí sí alọ́mọdọ̀ ọ̀rẹ́ mi ní understand ó ní máa ń lè kọ́ máa gbálẹ̀ you are my friend ṣe understand ok now for example gbàtí mi lọ house help lọ́dún yìí ṣe èmi gbálẹ̀ ni kò ní lọ́yún tìfún mi. ọkùnrin lẹ́yìn ọkùnrin kì í gbálẹ̀. you are my friend kò matter eh, ọ̀rẹ́ mi ò ní máa gbálẹ̀ ṣe máa gbálẹ̀ mi ní ti lọ́ọ́ gbé gíní o làbúrò máa gbálẹ̀ o listen lórí já máa lọ nílé fídíò máa kàn ẹ̀ tó bá yẹ tán. ó ah, eh, ah. ní ẹ̀ka rọ mà. ẹ̀ka rọ adúpẹ́ mà ẹ̀sìn lọ. Ah, my dear. ma mo rí ìwà àtọmọ ẹ̀bẹ̀ ṣe dúró lẹ́ẹ̀kan kí lẹ́yìn rí sọ tó tó lẹ́yìn. ẹ ṣe ìgbà tí mo lọ sẹ́ẹ̀bù lọ́dọ̀ wọn she stood ó wà ń she's always caring so mo wá fi pé sínú tẹ̀wá dípò wá ń squat síbi kó wá dípò ń gbálẹ̀ compound kó má rò pé wọ́n ń ṣe house of lọ́dọ̀ wa mo pe ẹnu ayé lẹ́bọ̀ meanwhile àti sẹ́lẹ̀mọ́ yẹn wọ́n wà lé o wọ́n ṣe anything ordinary ilẹ̀ wọn ò lè gbà tó bá fọṣọ wọn wọn ò rán wọ́n mú washing machine wọ́n bàjẹ́ ẹ̀sìn wọ́n jẹ́ kí n lọ máa kájú dry cleaner so mo ní sọ pé kò yẹ kó máa gbálẹ̀ pé why would she be sweeping òun ló fọwọ́ tó yín náà rọjò ta o òun ló fọwọ́ tó yín náà ó wà sáré jí fọmọ́ tó wọ̀ mo wá fi pé ó wrong pàdé ìpò yóò jẹ́ bí house help pàdé ìpò yóò jẹ́ bí kíní. orí sọ ọmọ ìdí á ah. hmm bọ̀ wọ́n ti tí mo mọ̀ ní wípé ṣórí bẹ́ẹ̀ ṣe dúró yẹn kò dára báwo ló ṣe máa dúró pẹ̀lú ọmọ ọlọ́mọ tó máa fowó kọ lọ́rùn. ah yes. <laughs> mommy she is my friend. it's your friend i know but it's not good. ẹ wo ẹ wo mọ́mí ẹ wo two thousand and eighteen àwa <laughs> two thousand and seventeen yẹn kọ yẹn gbòòsì láyè. no mo mọ bóyá àwọn ọ̀rọ̀ nineteen seventies ẹ̀ yóò i mean two friends Mommy, ṣe you are my friend i can hold my mom like this. yes you can hold your mom that's your mom but you cannot hold any lady like this. ọ̀rẹ́ mi ni. next week there is something relationship kan close láàrin okay i watch it mi ní ìdùnnú. okay sin irú bí ìyàwó ẹ̀ sin kó bọ́ síta kó wá rí bó ṣe fọwọ́ kọ lọ́rùn ṣé kò ní máa tí nǹkan mi. pẹ̀lú mi mọ̀ gbọ́n rẹ̀ mi náà ni bọ̀ ok mo ti gbọ́ yín mà mi ní fọwọ́ kọ lọ́rùn mọ̀ ah, mo ti gbọ́ yín mo ti gbọ́ yín. irú ṣọ́rí ẹ̀yin ọkùnrin gbà mí ẹ máa ń ṣe mistake ẹ má ṣe àfọwọ́fà wàhálà sínú ìgbésí ayé yín gbà mí tẹ́ kí n mọ̀ ẹ̀yin má sọ pé ẹ fẹ́ feel nice pẹ̀lú ọmọbìnrin ẹ fẹ́ nice kó lè mọ̀ pé ẹ nice ẹ má má ṣe gbogbo àwọn nǹkan tí ò possible obìnrin ni nà ẹlẹ́ran adẹ̀ ní gbogbo wa bẹ́ẹ̀ ṣù ṣe ń wọlé ògbìn yẹn lọ bóyá bó ṣe fọ́kọ lọ́rùn yẹn ara ti bẹ̀rẹ̀ sí ní rìn ó ti ń rí bí ẹni kí ah kóun tiẹ̀ ní nice time pẹ̀lú ọkùnrin kan ìwọ wá ń fà mọ́ra ìwọ ń wọ mọ́ra ṣé tí lóòótọ́ bá lè yìí ìwà á dẹ̀ ṣe tó bá lóò ṣe àwa bẹ̀rẹ̀ wàhálà ọmọ wa bẹ̀rẹ̀ sí ní fi orúkọ ẹ wálẹ̀ kú. no problem. ó dá títí ẹ̀ bá ní jẹ ẹ má fi ràn mú. wọ́n mi pa mi mo ti gbọ́. tó ti ẹ̀ tó o bá ní jẹ má fi ràn mú. ẹ̀jẹ̀ tí màá fẹ́ mi ní yìí ni. ẹ ọ náà ni òwò fẹ́ jẹ nìyẹn má fi ràn mú ara. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ yín. Ah, ah. mo ti gbọ́ yín. ara ni ara ni ah. àwọn arúgbó ìjọba ẹ̀jẹ̀ máa ń wọ ẹ̀jẹ̀ ara máa ń rìn wọ. ẹ máa lọ bá dádì ẹ fún mi kí mọ́tò kan wọ ara máa ń rìn kí a mú kí ìdáná kí máa ń wọ mọ́tò jáde. ọmọ mi gan-an ọmọ mi pa mí lẹ́nu make you stupid. ẹ ẹ wò dáàdì èmi fẹ́ tètè máa lọ sílé ẹ̀yin náà mọ̀ wípé àtètè sùn la tètè jí ṣe ti má tètè lọ lẹ́sìn má lè tètè dé láàárọ̀ la. lọ síbò tí o bá lọ sìn táìmù ló fẹ́ jí. kò sọ̀rọ̀ mẹ́ẹ̀ you sleeping here. Mm? Uh -uh. I've got enough rooms to make ti relax. ṣọlá àwọn ọlọlẹ tẹ́lẹ̀. wọn máa dáná. ìwọ náà ṣàmùkù mi lọkọ ni. ẹ mú mọ ẹ jẹ́ ká pè wọn ká bá wọn sọ̀rọ̀ náà. <laughs> so. Ah ìtorí ọkọ ọkọ ẹ ló ṣe ń fẹ́ play game pẹ̀lú ah, ah. ìyàwó ọmọ tètè mi. ṣé kò tó torí ni ṣebí ìyàwó tiẹ̀ ló ń retí ẹ jẹ́ kí n lọ ló máa tètè dé. anyway fìyẹn lẹ máa pè é sìn nǹkan tí bá dẹ̀ sọ fún fáínà nìyẹn kò kọ̀rọ̀ sínú lẹ́nu. ẹ má fọlá jiyàn. bí ṣe wá igun mi máa àmọ́jú rẹ̀ mi lórun kankan sùn nìkan. Ah, ah, bọ̀ ẹni tí wọ́n gbéyàwó bọ̀ wá báwo kí n ga ọ̀run. àbí ẹ jẹ́ kí n ga ọ̀run it's been two solid years ní mi ti rí ìyàwó mi ẹ wá ní wọn garun wọn àgálẹ ẹ jẹ́ kí n garun ìbọn ọkọ tí lẹ́yìn sọ ń ṣe ó easy lẹ́yìn lọ lé lọbọkọ tí ẹ jẹ́ kí n so you tell me pé ọ̀rọ̀ ìfẹ́ bíi àdánwò ni. ẹ àyè ah, náà lè pa rẹ. ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí pé kọ́kọ́ sàṣe àbí kọ́kọ́ di èèyàn you see I could remember when I met your mom. <laughs> ìyàwó mi ló ń bọ̀ lé kí ni imagine báwo ni ìyàwó ẹ̀ ṣe máa dé tó ẹ tó máa fi mọ̀ pé bàbá ọkọ òun is an eye shave. mo mọ̀ pé is a millionaire mo pé your father is rich. Oh. Mm. Mm. <laughs> ẹgbẹ́ mi lọ sọ. tí màmẹ́ tí màmẹ́ bá gbọ́ nǹkan tó sọ yẹn. àwọn náà ti sọ lójú. ẹ Làbákẹ́. Ah, ah, ẹ jẹ́ kí àti sẹ́límọ́ bá yín pípẹ́ yẹn. àti sẹ́límọ́. ọmọ àwọn ìjọ mi fẹ́ lọ sọ ọmọ mi méjèèjì. Ẹ ká fọ́ àlàṣe o àwọn máa play match lálẹ́ yìí problems nǹkan ni wípé mi mọ̀ bóyá seven ni kí n gbà wọlé àbí ilẹ̀ wọn so àti bá ṣe ṣe across ìbákan wa. match. bákan wa náà dé wọlé ni. wíwá ti lẹ́nu. ẹ máa ti grandma mi ni. <laughs> ó bẹ́tà o ó bẹ́tà torí èmi àti ẹ o eléyìí ò sí inú ọ̀rọ̀ wa ìfà kò ń ṣe èyí bí ọjọ́ mi. kí ni ìtumọ̀ yẹn? ah but um, ṣé mo lè bèrè question kan lọ́wọ́ ẹ̀ jọ kí nìkan tó gbé ẹ wá látà abroad all this while. ṣọ́rọ̀ ni. ṣé ẹ ṣe wọ́n á ní kíní kan sí lálẹ́ yẹn wípé kíní kan ṣe kíní kan hmm. kádẹ̀ tó wí lọ́wọ́ yẹn i miss you baby i want you baby. iye kọ́tìsẹ̀ ni mò ń bẹ̀ sọ báyìí uh-huh. ó di ọjọ́ tó bá ti sọ fún mi nǹkan tí mo ti ń bí ẹ láti gbà tí mo ti láti dún òyìnbó yẹn ó di ọjọ́ tó bá ṣàlàyé fún mi ọkọ má sọ pé yẹn kíní kan kíní kan ṣùgbọ́n mo rí fẹ́ mu. jọ many things odi ti bí mi èwo nínú ẹ. má ṣe bíi pé òun nǹkan tí mò ń sọ. hold on ṣé kò kí ṣe ọ̀rọ̀ ọmọ ara yẹn ló sọ. òun náà mo sọ. babes come on now come off it now okay let me explain to you while you were away mo lọ serve to them mm. ìlú àwọn ọmọ yìí ni mo ti serve every proper and good treatment tí ẹ̀dá alàyè ń rí tí wọ́n fún yàrá ọmọ yìí fún wa wọ́n fẹ́ wa lójú wọ́n fẹ́ wa nímú ká tó yí báyìí ká tó gbígbá wọ́n ti bá wa gbé mm. i mean the hospitality is second to none. Mm. now ọmọ ìfẹ́ wá sí Èkó fẹ́ wá kàwé which other way mo lè fi reciprocate oore tó ṣe fún mi. I mean, ilé ló tó yín sìn, we have over five rooms nínú building yìí nìkan. Ẹ̀yin yẹn, aláwọ̀ quarters bíi méjì. Security ló ń gbé bẹ̀yẹn bí ọba yẹn. Now imagine pé mo nílé tó tó yìí, ọmọ yẹn wá dé, mo tún wá jẹ́ kó ló máa gbé ta. Mo kọ́kọ́ sùn kó jí ni, gbàtí ìṣe kó sùn sórí anybody kò disturb ẹnìkan. I mean, kó sùn kó dẹ̀ gbá bí lọ school ni for a little time. Hmm. Kọ́ máa sùn kó máa jí ni. O dẹ̀ wá rò pé tó bá fẹ́ ṣerú orí bàǹtà bàǹtà yẹn fún, bóyá kó gbalé fún kó dá wà. So that unnecessary expenses ló ń mọ ẹja rẹ àṣẹ tó máa wéṣọ owó gbalẹ ok àwọn rooms tó wá sílẹ̀ ta ló fẹ́ sun mẹ́ kò sun mọ́ orí anybody kò sùn kò jí ni omi ló fi affect anybody. tó bá yẹ kó torí ẹ lè fẹ́ torí ẹ ṣèmi sí vacation mi ò subscribe sí o. ẹ wo èmi jẹ́ kí n sọ fún ẹ for every time tí n bá rí ọmọ yẹn nínú máa ń bí mi ìwọ náà wà àwọn nǹkan tó máa ń wọ̀ nígbà tó bá fẹ́ gbálẹ̀ àbí tó bá ń dáná nínú kitchen obìnrin mi nà ọkùnrin dẹ̀ ni ẹ. wọ́n lè rí wildest mind o dẹ̀ believe pé irọ́ ọmọ yẹn máa attract mi. Mm. what are you saying now? kí ló ń gbogbo yẹn fún mo ti ẹ̀rí honestly mi ò rí bí obìnrin mo ti ẹ̀rí bẹ́ẹ̀ kò tí bí one person come gbé bíbá i mean èmi ò count as big deal mm. now stop thinking that way jare ṣe ìtọ́jú ìbára fi mí sí suspension. èmi nǹkan tí màá sọ ni mo ti sọ yẹn. ló máa sọ ní kíni fún tani eh. ah sori um, gbogbo kíni tí mo mú ìjẹ́ pé mo kàn déédéé mú ọ ṣé mo pé milk ni mm. kò dẹ̀ da kó pọ̀ jù lára tiwọn normally for every man fifty six thousand litres of sperm ló wà lára wa mhm. tó bá dẹ̀ pé yóò máa déédéé ó máa ń dì ní ọ̀rẹ́ mi kan padà ṣe operation torí ẹ̀ so ọkọ mhm. rẹ̀ nígbà tó jẹ́ kí n náà máa ṣe yẹn ara tó dẹ̀ gbọ́ ẹ̀. dandan ni kò mú tán. Ah, mo mo bẹ mú ni sọ́ba lè mú yẹn gan dà sí ìwà abalára ni. Ah, èmi ò fẹ́ o hmm? bẹ́ẹ̀ ni mi ò fẹ́ mo ti sọ fún ẹ nìyẹn. torí bẹ́tà kò jẹ́ kókó rẹ̀ rí yàrá mi mọ̀ mọ́ mi àgbàdo ìgbà bó ẹ̀ mọ́. bàbá ta mo bá. Ah.

Ara. Ara ire baby. How are you? I'm fine. Bien ah. down. Obìnrin náà nà mo bá yín ni mo jẹ́ pé nọ́mbà yẹn píkẹ̀. Ah, nọ́mbà mi bí a service provider network ni o. Mm. Then moreover, Emi àti Pelumi, we went out yesterday. We had wow. massive fun. As in, we had fun unlimited. You can't imagine it. O pọ̀ sọ pé láti ìgbà tó fi ń pè mí yẹn, I was catching phone mi jọ̀ pé phone mi ring. Ah, Báwo ni ṣe wà pa? Mo wà okay. Àná dùn rọ̀ ọ̀dà o àná eh. ah, dùn. ibo lẹ lọ. a kọ́ lọ sí park that popular park wow pictures na there are pictures to show you now. a kọ́ lọ sí park àtàwọn dé park from park wo àwọn pictures park yẹn ni ṣeré. àyà ah. ah, picture náà bàtà wà ní twitter and john olówó àyẹ̀wò. wow mo like eléyìí eléyìí eh, fine. why kí ló fún ẹ. david náà pẹ̀lú mi fine jù yín lọ ẹ wo ipa lẹ́gbẹ̀ẹ́. ó fine jù tà yẹn lọ ojú ń lo fún àbójúta. Ah, ojú ta ni mo ń lo ẹ̀rí ojú nínú ń lò tó bá lójú ta ó fàìn jù ṣé pupa lọ́fíìmù ẹ tó fàìn. ẹ̀rù ojú tó bá ojú ẹ̀rù tó bá tí mo ní kó wo dáadáa wo wo wo wo wo ah. wo joey. ó tiẹ̀ dà ó tiẹ̀ dà ìwọ ṣe mú ọwọ́ lọ sí waste ẹ̀ ìwọ náà kò mọ́wọ́ kò fi kọ́ lọ́rùn ká wá mọ̀ pé ẹ̀wọ̀n kan lórí fóònù àbí. no no no ọmọ ọ̀ṣẹ̀lẹ̀ ọlọ́run try to reach mi lánàá but um, bóyá network kò dáa at the same time wọ́n sọ fún pé mi àti ẹ jáde we had mad fun yesterday kò kò ee ó pè. àwọn pictures àyà while we were having fun máa fáwọn pictures yẹn pé kó wọ gbogbo owó náà wò. ok òun fi pictures wọn torí ó fẹ́ lọ ṣe frame ẹ̀ kó lọ fi gbà wọ́ọ̀dù àbí. ọmọ kò fẹ́ gbà sórí fóònù mi kí n máa fi ràn àwọn ọ̀rẹ́ mi. ó fẹ́ gbà sórí fóònù ẹ àbúrò ìrẹ́lẹ̀ tẹ́lọ́sọ̀ tó ń sọ ó fẹ́ lọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ní school so ó fẹ́ gba pictures ẹ̀ mi. fóònù òṣì tó jẹ́ lójú ẹ̀ ṣé fóònù lélẹ̀ ẹ̀ ó fẹ́ gba pictures ẹ̀ mi fún àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ti jẹ́ mọ́ ẹ̀ mi. lọ́ọ̀ni lọ́ọ̀ni ìgbà olójà báyìí. lọ ní ìgbà olójà báyìí lọ ní sẹ́ẹ̀ lọ ní ọ̀rọ̀ kọ́dà yóò ṣe ni lọ ní nà lọ ní. at least you rise by telling am. pẹ̀lú mi that is too bad. òun fóònù ọmọlọ́mọ olùlámúlẹ̀ ìpín ah, okòwò àtọkọ ẹ pé wọ́n ń wo fóònù. just that. it is not done. àṣẹ ẹnu mi dẹ̀ kálé mi ó ká oko that is wrong. ẹ jọ ṣá lè sọ̀rọ̀. are you welcome. torí ìjẹ́rìí ayé báyìí ò ní jẹ́rìí àkìámọ̀ gbogbo tá a bá dẹ̀ ń sọ láyé jẹ́ ká máa fi bẹ̀rù ọlọ́run sí ẹ má jẹ́ ká máa dájọ́ bí àgbàyà ọlọ́run nífẹ̀ẹ́ sí ìwọ ni omi bá sọ̀rọ̀ ṣé pé stupid ìwọ òṣìgbà ló wù. wọ́n mi sọ pé stupid ṣùgbọ́n. káàtì shut up ìwọ kò mi bá wẹ̀ tí mo bá wú lójú yẹn. bọ́ọ̀ ló stupid. yes. Ah, ah. ìwọ òṣìlówù yẹn náà kó fi kó fi kó wọn náà fi ṣírò tara ẹ̀ wò kó lọ́kọ kéèyàn kó máa pa kurukú wọn pẹ́ kó máa pa bọ́ọ̀ ló bá ọmọ alágbílẹ̀ tàbí kó wọ ni sinasa káyé náà àwọn tó gbọ́ ọkọ̀ọ̀kọ̀ kúnlẹ̀ ayáwá lajú sílẹ̀ kí lè ń wò ló ló ní fọ́tò tó tó bẹ́ẹ̀ yẹn tó wá mú ọkọ lọ́kọ tó bẹ̀rẹ̀ sí í ṣe bá. sọmọ pákípákí báyìí. mọ́mí. bí mo ti rẹ́rú mọ́tò yìí kéèyàn wá sí ọkọ mi kó súnmọ́ báyìí kan lọ́wọ́ fóònù mi sọ́kọ̀ àbọ̀ lórí burúkú ni ìyàwó fẹ́ gbà mí lọ́kọ ni. mọ́mí ẹ get picture nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rí this lady came around yesterday kò bá mi ó dẹ̀ pè nọ́mbà mi she understand gbà tó pè mí bóyá network kò rí mi get mo wá tún àti àlàyé fún mi pé àná tó ń pè mí yẹn o èmi àti sweetheart mi àjáde we want to have fun so mo wá fi àwọn pictures nice pictures sáyà ní gbogbo park àti twitter lọ òun ni mo fi hàn wọn náà òun nídìí lórí fún òun náà máa fi yan gàn pé àwọn ará èkó and all, the, all those things na you understand òun ni mo fi hàn ọmọ yẹn lòun wọlé and the next thing ó lè gbà fún rẹ gbà completely broken man beyond repair kò ṣe túnṣe táwọn ọmọ bíi tí bá ṣùgbọ́n fò lọ mo rẹ̀ tó bínú sí ẹ̀ bóyá fọyà tì mí ló pariwo mọ̀ bí àwọn ọmọ tó ń gbé garage I was like you were never like this okay ẹ kàn imagine pẹ̀ sí ilé a ti fọwọ́ sí mọ́tò méjì kẹ́tó dé I mean a ti balẹ̀ jẹ́ náà ṣé kó sẹ́. ọ̀pọ̀ láyọ̀ ló wà lórí ìwọ tí wọ́n bá respect ìyàwó ẹ̀ tọwọ́ tọwọ́ lórí ìsọ̀rọ̀ wá jẹ́ kí bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀. níta tí ì ṣe pé nulí àbáwá lórí bẹ́ẹ̀ mọ́. anywhere anywhere respect ló jẹ́ respect. ẹ ò fara ẹ máa fara balẹ̀ that is enough. ẹ má sọ pé it's enough kí ló dé wọ́n jẹ́ sọ fún ẹ fọwọ́ sórí wọ́ gbogbo òṣìṣẹ́ bá ń ṣe níbi tẹ́tí lọ sáàfù yẹn jẹ́ kó mọ níbẹ̀ má gbé ẹ̀ wá sílẹ̀ mi o ṣọwọ́n pọ́n ẹ̀ láṣẹ má jẹ́ kọ́ lórí ibi o ọgbọ́n tí mo sọ fún ẹ ah kí ló dé o fẹ́ dàrú wọn orí lọ́kọ̀ àti àtọ́ tí ń gbé ìgbé ayé wọn dáadáa má gbé ìgbésí ayé wọn orí má dà lẹ́nu rí mi o o ti wá. madam sit down. hey excuse me don't shout for me if i want to sit down i will sit down don't shout for me kí ló dé jáso tọrọ. Ah. wo ire no worry i will get you there for okay my lord. Mm? Um, Nibiti, tí níbi tí ọ̀rọ̀ bá dé I think I'm still the head of this house. àṣẹ tí bàjẹ́ pa ló máa ranlẹ̀ o ò lè máa pàṣẹ fún mi nínú ilé yìí tí a wà yìí ẹ irú irú irú rubbish wo ló ń bá mi try eh? ẹ ò ń pàṣẹ níbi tí mo jókòó sí ṣé wọ́n ló lórí inú ilé yìí ni tí wọ́n máa pàṣẹ fún mi what kind of nonsense. ẹ eh, excuse me. Ah. ah gbogbo ètò ìsọ yẹn ọ̀rọ̀ rádáadáa ni o àjọ làṣẹ nínú ilé láì tó nínú ilé ìmú nínú ilé ìkọ́ máa ń sọ lẹ́yìn pé mi ń pàṣẹ ìtumọ̀ kí máa ń tọ̀rọ̀ kí máa sọ èmi ṣe alábòsí èmi máa ń sún yẹ́ẹ̀sì máa sọ tọ̀rọ̀. bọ̀bọ̀ tí mo kó tí mo lọ náà dé position letter ọ̀dọ̀ ti máa fún ẹ̀yin mọ́tò tí mo dẹ̀ ń lò tẹ́lẹ̀ yẹn mi ò fẹ́ mú o ṣàmọ̀ pọ́rọ̀ ẹ máa gara ó dẹ̀ yá mi six hundred thousand naira tó kù o ṣàmọ̀ pé mi kì í ṣe onígbèsè mo máa fún ẹ nà pẹ̀lú mi pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀ látàárọ̀ o bá mi sọ̀rọ̀ kí ló dé ojú ẹ̀ yóò dáa. rárá inú mi ò dùn. kí ló ṣẹlẹ̀. I don't even know how to explain it báwo ló ṣe máa lọ sọ pé o lọ serve níbì kan ẹni tó mọ̀ rí o kàn decide láti mú wá sílé irú eré wo lọkùnrin bóbìnrin ṣe ẹ ó tún wá mu wá náà nìyẹn olórí burúkú ọmọ náà tó bá rí ibi tó ti ń gbálẹ̀ báyìí ó máa yọ díẹ̀ sẹ́yìn báyìí ni. yéè wọn ti gbọkọ mọ ẹ lọ́wọ́. àbí tó bá ń dáná lásán tó bá ráwọn skimpy things tó máa ń kó sí ó ti sú mi lóòótọ́ ẹni ìtàn sọ pé kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì but i mean báwo ni mo ṣe fẹ́ mọ̀ bóyá òótọ́ ni àbíró ọ̀rẹ́ mi ṣé sórí six hundred thousand naira ni problem tèmi problem ti ẹ nìyẹn ìwọ kan yá mi six hundred thousand yẹn wá wá wo nǹkan tí máa ṣe sí wá wo nǹkan tí máa ṣe fọ́mọ yẹn ò ní láti má jẹ́ kínú ẹ dùn nǹkan kékeré nìyẹn ó kéré. ẹ wò lára má mú mi ṣeré o ṣùgbọ́n pé ọ̀rọ̀ tí mo sọ yìí nǹkan tó serious ni o ṣòpò máa rí nǹkan ṣe sí. ìwọ fìyẹn lẹ fẹ́ mi ṣáà ti yé mi six hundred thousand yẹn kó wá wo nǹkan tí máa ṣe. ṣùgbọ́n àrí lára tó bá ṣe bó ṣe sọ yìí tó dẹ̀ bá mi rí nǹkan ṣe sí six hundred k yẹn mi níyà ẹ̀ ò máa fún ẹ ni. irọ́ ni ọ̀rẹ́ mi má wọrí wọkọ̀ fún mi kí n gba mọ́tò mi yẹn kó wá wò gara kó wá wo nǹkan tí máa ṣe fọ́mọ yẹn kó wàrà tí máa dá sí i. kò tí ì wọ o mọ̀ pé gbèrò làwa má jẹ́ kí n sọ fún ẹ fọkànbalẹ̀. jọ̀wọ́ fi mí dára ire alára ire o. má wọrí mo bá kọ́lé ara jọ kí lẹ tún fẹ́ ṣe láyé wọ́n ń kàwé ẹ bá wọn kàwé ẹlẹ́fẹ́ gba sàfítíkẹ̀tì lẹ́ńlé gbogbo sàfítíkẹ̀tì tẹ̀lé náà ó ti sẹ̀yìn lọ́wọ́ ẹ jọ kí ló tún kù ẹlẹ́fẹ́ ṣèyàwó ti ti ṣèyàwó lẹ́yìn tí wọ́n bá ṣe gbogbo nǹkan ìtọ́ kí ló kù ọmọ màá ló kù nínú obìnrin màá ń pẹ́ ṣù ṣé ọkùnrin ọkùnrin àwọn kìrìtì tó ń wọlé bàbá seventy bàbá eighty ó ilé mọ́mọ́ seventeen years kó kó kó kó kó kì mọ́lẹ̀ kíyàn bímọ fún káyọ̀ máa sọ yí pé àwọn obìnrin àwọn ọmọ menopause fifty dé fifty something ọ̀ mo gbọ́ màmá fẹ́ ṣègbéyàwó ni o wọn ní sọ pé sísí fẹ́ ṣègbéyàwó o torí ọkọ mi jọ tètè bá ọkọ ẹ sọ̀rọ̀ ẹ ṣe tẹ fẹ́ ṣe mo fẹ́ di girama ẹ jọ ọwọ́ ni mo wà bẹ pẹ̀lú mi o ṣó ti yẹ ẹ sìn mo fẹ́ di girama o ẹ jẹ́ kẹ́mi náà di girama kí n máa yọ̀ láàrin àwọn ọ̀rẹ́ mi pé girama ni mí girama ni. ẹ kúlé mà àti pẹ̀lú mi ẹ kúlé. ẹ wá wá wá bí wá bí mo ní kò wá bí etí dùn ẹni kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì síbẹ̀ yẹn. jọ kò yé mi ṣé mọ́mì lóge ni ẹ kílé mọ́mì ẹ kílé àti pẹ̀lú mi tó ń lọ àbí. a kò ń ṣe bẹ́ẹ̀ o mo rí pé bí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ mo jẹ́ ready stop rin ẹ má bínú ma. ẹ ẹ so mọ́mì ń parọ́ mọ́ ẹ àbí. ìgbà wo ni mò ń parọ́. ara mi sọ pé ń parọ́ àti pẹ̀lú mi sọ bẹ́ẹ̀ o. àgbà ah, ah, tí mo dẹ̀ lọ kí mọ́mì bákan tó lóò kí wọn bákan wọ́n parọ́ mọ́ ẹ náà. ṣé ìyá ẹ jù mí lọ ni àbáyọ jẹ́ set. ara o ẹ máa ju mọ́mì mi lọ. máa gbọ́ mẹ́ lọ. ṣé o lè nàró bẹ́ẹ̀ kó kí yẹn lórí ìdúró. o stupid. ẹ má bínú ma ẹ má bínú ẹjọ ẹ má bínú ẹ má bínú mi kí yín bẹ ẹ má bínú. ẹ ẹ ok nǹkan tó ń sọ ń sìn ni wípé o ò kí mọ́mì bí àbí wọ́n parọ́ yìí. ara mi ni kó mi parọ́ mi ì sọ bẹ́ẹ̀ mi ì kó ṣe bẹ́ẹ̀ mo ní wàá wọ́n mi ò ti sọ̀rọ̀ àgbọ̀ mi ò sọ fún mi. ó padà ọ̀rọ̀ bọ̀ kí àfi bí àbájọ ìṣú àbẹ́ parí ẹ̀ lórí yìí gbogbo ara lórí yìí má kọlù ní àgbàlagbà ní mí má ṣe mí léṣe má ṣe mí léṣe má kọlù mí má kọlù mí má kọlù mí. lórí òyìnbó wá wá wá ṣe ní báyìí tó rọ náà bá ti dúró sábẹ́lẹ́ wá sílẹ̀ tó jẹ́ mi o. mọ́tàlá ẹ má sunkún mọ́ ṣẹ́gun wọ́n ní ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tí pátápátá mo gbọ́ ọgbọ́n mi ṣe ní àtàtì pẹ̀lú everything tó ẹ má sunkún mọ́. bí mo sunkún mọ́ ṣé di kí ni mo ṣe mọ́ bí àtàtì pẹ̀lú ibi tó wá sọ mo máa kú rí báyìí o wọ́n mi kọ́ bá pa mí jókòó náà máa sọ mí sínú sọ́kàwé nobody tó máa mọ̀ pé mo rí báyìí mọ́ mi ò kú mọ́ rí báyìí none of my family tó mọ́ rí báyìí wó. ṣé ẹ ní sùn tẹ́ bá ti máa lọ ẹ kí bọ́dá mi dùn ẹjọ́ yẹn kọ́ dé lọ́la. ó máa dé wọn nígbà kí n lọ onígbà onígbà owó jẹ́ kí n máa lọ bísọ̀lá ọlọ́run máa ṣe ìfẹ́ lọ. mo lẹ́gbẹ̀ẹ́ sọ kí n máa kí ni sọ kí n máa kí ni ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀. rárá omi ti fi ajé mi. má fi mí dára tí ó dára. ló pa mí lẹ́kọ̀ọ́. sọ̀rọ̀ fáyẹ̀ àìdè wo tó wà rẹ̀ kò ṣe tọ́ ìjọ ọ̀nà àlọ́kì ìgbọ̀dọ̀ ń gbé lọ báwo ni ẹ respect sẹlò ní yín ó fi ẹ nígbà náà ó respect ààrẹ báyìí ṣe ń yẹn tó wà láwọn ajẹkúlẹ ayé ń jáde ẹ rí síbi náà ọdún ẹgbẹ ẹgbẹ ọgbà gbé pé ya ṣe ọdún ẹgbẹ báwo ni bá pè é níta àbáwò mi original video pẹ̀lú bá wà lórí ẹ̀ ìwúdọ̀ ni máa pè tó gbọ́ máa pè tó. tó ṣẹlẹ̀ ń sìn yìí mi ò rò pé a máa parí sí i o guy ṣé kò yí ẹni ọmọ ẹni ẹni kákò bá àwọn yìí lọ n kò ní ká ba ojú ẹ̀jẹ̀ ni náà inú sí mi kò tu la ọmọ kákò bá ojú ẹ̀jẹ̀ méṣì lè gbọ́ ọ̀la o mi ò wọ fáńdù la. guy wey tell you kí o máa jà náà ọ̀nà wọn gùdè i go take my time máa take my time mi máa lọ mọ́mọ́ máa mú lójú ní tì máa gbọ́ ìwà yìí máa ní pé mo mo mo wọ́n ìlànà mi wọ́n ìwà yẹn kó kú nìyàwó wúdẹ̀ máa wọ́n wá kú ìwà yẹn máa gbọ́ sí i on a very good day tí wọ́n fẹ́ jáyé lásán wọ́n fi kìdíkẹ́ ẹ̀ sọ fún wa kò lè tó jáyé mo ń jáyé lórí mo ń jáyé lamẹ́ríkà mo ń jáyé London ẹ máa gbọ́ lọ́wọ́ mi ròzé kò tó yẹ. ok nísòwò ọpọlọ mi ṣẹ̀ṣẹ̀ jansin ni mo rò pé dèkan sìn pé o fẹ́ gbowó sí i wàá ṣeré náà sọ ọpọlọ mi ti sọjí ó ní kọ́ tá a wá ṣe ká pe rúmà yẹn pé kó fún wa lọ́wọ́ sí tí o bá fún wa lọ́wọ́ sí a máa implicate ẹ̀. ó ṣe é sọ̀rọ̀ ni. ṣùgbọ́n ọgbẹ́ ẹ̀ lásán gan olú ẹ̀ máa ṣe kí olú ẹ̀ máa tọ́ ọmọ náà tẹ̀. ó ṣe é sọ̀rọ̀ ni. bàbá ìyá wẹ̀rẹ̀ ni yẹn máa fi mí wetin you do now are you mad. látàkì tá a ti wà abúlé fún thirty minutes ẹ̀rẹ̀ dúró ẹ̀ ń rojọ́ ṣé nígbà tó bá ká ló pa mí lẹ́kùn. Good afternoon. Good afternoon. My name is Eton. I'm looking for a lady, Ara. She's dark, she's a bit plumpy. Ara. Yeah. Oh, that. She's, she hasn't come. Eh, you have not seen her? I've not Or possibly someone might have found her. Yeah, maybe you should check. Thank you. Thank you so much. Mommy, ẹ jẹ́ kí dá dìde, I'll talk. Ẹ jẹ́ kí dá dìde, it's fine. Ẹ jẹ́ kí dá dìde, kí tó mind me. Да. Rosa. André Rosa. Um, Dad, uh, straight to the point actually. here I am for a while, ah, Riara. Ah, Riara, nobody's talking about it. Ah, Riara, Daddy, ah, Riara, and that. Calm down. I'm calm, sir. I'm calm. Now I'm listening. Mr. sir. As I was saying, sir, Sorry. ah, ah, Riara. And know what talking about that girl. kì í ṣe ọmọ burúkú now pẹ̀lú mi bẹ́ẹ̀ máa ó lè lọ́wọ́ sí and mọ́mí is not doing anything about it ọkọ sì fún mi pẹ̀lú mi lọ́bi tọmọ yẹn lọ ọmọ ọkọ rẹ̀ jáde ní gbogbo interest àti máa ń jẹun àti máa ń relax gbogbo mo ti wá ọmọ yẹn lọ mi ò rí and nobody is bothered nobody is talking about it. ah tí mo dẹ̀ ń sọ rẹ̀ mo ń sọ fún pẹ̀lú mi mo ní kó máa ra pẹ̀lú ọmọ ìpè ibi tẹ́nu díẹ̀ you shut up. i'm listening jare sẹ́wọ̀n um, ó possible kí mọ́mí why because mọ́mí don't like ẹ̀ you don't like this girl Mommy, you are bothered you are not bothered ẹ kò relax ni kò move rárá pa àwọn ọmọ ọlọ́mọ ìgbà tí mo lọ serve àwọn ọmọ ẹ ló take care mi mo bọ́ yé kẹ́mi lójú kẹ́mi nímú tí wọ́n fún mi jíjẹ fún mi ní mímu I mean what is there in just taking that girl in this house ṣé wọ́n sún gbogbo yàrá tó wà bí and you are not bothered mommy. Mommy, you are not bothered you are not bothered mommy. you are not bothered. sórí gbogbo dẹmọ tó ń ṣe yìí nígbà tó kì í So gáràjì tó ń jó tó ń jó bí ewé ojú omi tó ń jó tó gbọ́ ọmọ gáràjì mo tó ń jó láì lùlù fún ẹ ó mọ̀ pé ó ga ni ó máa bẹ́ǹdì o wo ìgbà tó ti ń mì lórí ìdòmù tán pé wàhálà wà. ara àkọ́ ti máa sọ fún ọ nìyẹn tí ò ní gbọ́ràn sí mi you will never listen to me. mo ní kó wọ́n máa lọ̀ka sí mi mọ́ kí lọ́jọ́ fi ṣe ẹ̀rọ alápatínrín. ẹni díndíndíndíndín. can you imagine bó bó ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ́ ah and you young man um, ṣé o ti lọ report in police station. yes i have i have mo ti sọ. So course mo ti ṣe yẹn náà. máa pe ọ̀rẹ́ mi commission of police. let me have a picture right wọ́n á lè lọ fi sórí internet and um, tv kò yẹ so that àwùbá yìí máa rí i will do all i can to do that. mo mo mo sọ̀rọ̀ wọ́n rẹ́ ni ma ma ma ma ma ma ma ma fọ́ orí ẹ̀. don't try it tó bá dán wò bó ṣe ga tó mo ṣe máa mú ẹ wálẹ̀ ọ̀pá ajé. ah mr man ọmọ tó bá bí dáadáa kò ń disrespect àwọn parents ẹ ọmọ tó bá wojú ìyá àti bàbá ẹ future ọmọ yẹn go go certain okay you have to be a good boy yes, okay yes, tell your mommy sorry. I'm sorry ma. I want you two to excuse me I need to talk to your mom. Mama, sọ̀rọ̀ fún ẹgbẹ́. kó o rọra fà á. mo sọ fún ẹgbẹ́ àná. olóko bẹ́ẹ̀ ni. wà á lọ ọ ní kojú ìjọ kíṣe padà lọ. ìjọ kíṣe. sọ̀rọ̀ mọ̀. mo sọ fún ẹ. wọ́n mi ẹ ẹ má mi nà ọmọ mi bẹ́ẹ̀. ẹ dábì dábì kí o ta. ìwọ. tí bá rí ọwọ́ ẹ nínú disappearance ara you will know what i'm capable of. kéèyàn níyàwó kó máa bá sọ̀rọ̀ kó máa ṣagídí ọwọ́ ẹ nìyàwó ọmọ ẹ mú ọmọ tiẹ̀ nìyẹn lójú ọmọ mi gbogbo ṣe ń ṣe so kóun náà lọ fẹ́ ọkọ tó lọ jẹ́ fine boxer kó má jẹ́ calm man like me. right now only mark ṣe ọ̀rẹ́ strategies ẹ̀ ti wà affected so gọ́tà ní láti ṣe é sínú pé a ní láti carry out àwọn kọ̀ọ̀kan body so mo dey ma need the police report ṣe understand àti member of the family are you one of them. Eh? irọ́ ah irọ́ o ṣe wá ṣe rí àwọn ẹ̀rọ ń wò ń pè ní onínúure ṣáà kó help lásán. wow ń ṣeré gan. ẹ wà nínú àwọn good Nigerians tá a ṣe ń sọ́n pa ẹ̀nìyẹn. actually à ń bọ̀ láti sáìtì mi ni so a kò rí wọn lẹ̀lẹ̀ so a dé bá rí pé wọn tí kò láti ká sáré ẹ̀pọ̀ lé mi. wow eh, but the fact now is that I need to carry out my operation right now right now I'm gonna need the police report àti family member kan tó máa lè represent ká tó lè carry out ẹ̀ ah because nǹkan tá a lè tí mo lè rí sí nìyẹn láti lè further conversion. aṣọ ṣe àkọ́ ẹ̀pù ẹ̀hẹ́n àmọ́ ká ẹ̀pù wọn ẹ̀ àrí báàgì kan kẹrì báàgì àrí fóònù níbẹ̀ àwọn wo fẹ̀yàmì jálẹ̀ o. no no no ẹ fi pé ó yẹ ká lè reach wọn through phone ẹ ó yẹ ká lè reach member wọn through phone ẹ bóyá last person tó pè yàrá báwo ẹ jẹ́ kí n wo phone náà bóyá ká go through ẹ o ah, good. ah good kò password ẹ. hello hello sir yeah this is Dr. Kunle from jọbi hospital yẹ àkóso ah, ló ń sọ̀rọ̀ àkóso ló ń sọ̀rọ̀ ẹni tá a ti sọ igun ẹ wo ìbọn ṣe mistake bá wọn right now wọn wà ní hospital wa yẹ ẹ calm down ẹ calm down ẹ má ẹ má rush ara yín no Ọlọ́run the blood is in control na okay okay all right ẹ máa text address sí yín sí all right all right all right sir God bless you God bless you all right ó dàbọ̀ yẹ ẹni ẹ ló máa dé bíbáyìí so ẹ kí n text address ọ̀dọ̀ wa ń bíbáyìí sí wọn ah ṣáàmù orí lásán ni. gbẹ̀yìn máa ní láti dúró káwọn yes ẹ dúró kán dé náà mo ti text ẹ̀ sí wọ́n sùn ẹ̀yìn mú fóònù ìdánù kẹdúró káwọn dé. Um, ẹ wo dókítà mo really appreciate gbogbo nǹkan tẹ ṣe fún um, um, ara ẹ wo inú mi dùn gidi gan at least after three days of that uh, operation tẹ ṣe fún ó dẹ̀ ṣe lè jókòó báyìí ọpẹ́ ni o ọpẹ́ ni o. tiwa ni káwa gbìyànjú Then, then. olúwa ṣe o olúwa ṣe olúwa ṣe o ọlọ́run ṣe o so um, doctor lẹ́yìn eré ìdọ̀tí wa ṣe yìí sìn ṣé uh, ó sì free láti máa lọ sílé ni àbí ó ṣe wà relax. no no no no no i think ó yẹ kẹ́yìn náà rí pé tíjú yẹn ò tí yìí mm-hmm. kò síwò dáadáa ṣẹ́gẹ́ so wọ́n ní láti rest so and tẹ́ bá ti rí wọn tán gan ẹ try láti bẹ̀ wọ́n dáadáa come make sure for create time láti lè rest so that gbogbo kìnìyàn á lè wà heal ẹ ṣe jàre because òun ló ń disturb mi ó sọ fún mi pé ah, ẹ òun ti wà ok ara òun ti yá òun fẹ́ máa lọ́lé òun ní sùúrù náà ọjọ́ kan ti gbọ́ report from the doctor himself ẹ ṣùgbọ́n ẹ wọ́n ní kò ní sùúrù. sir excuse me sir. ok all right baba thanks very much ẹ ṣe gan um, ara pẹ̀lẹ́ mi ti rí bọ̀dá ìtọ́nà tí wàá ti mi sọ̀rọ̀ àbí wọ́n gbọ́ nígbà tí mo wà ní conscious ìtàn ìtàn ìtàn ah, mi ò sọ anything fún ìtàn náà. ṣé kò sí wọn kò sí nǹkan kan náà wọn nǹkan yẹn bóyá ìṣẹ̀lẹ̀ yẹn títàn bá gbọ́ ayé tún máa já ju bẹ́ẹ̀ yẹn lọ ni and ṣó dẹ mọ irú condition tó wà nílé yẹn. wọ́n ti máa wá mi àná kan wò ní. mo mọ kó sì máa máa wá ẹ ẹ tó bá dẹ̀ tó time tó máa rí ẹ ó máa rí ẹ. Rose Rose sori ọmọ tẹ́yìn rò pẹ́pà yẹn for your information ọmọ yẹn ò kú o ó dẹ̀ ti jẹ́ kó yé wa pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ yẹn but ṣọmọ kí mo mọ̀ ẹ́ dáadáa ṣá kì í ṣe first time tó máa ní case lọ́fíìsì wa yìí mo mọ base I know everything about you a ní láti máa wò bí ah, ẹ̀yin lẹ ṣe àbẹ́yìn kọ́ definitely ẹ̀yin lẹ ṣiṣẹ́ yẹn but màá fẹ́ jẹ́ kó help ara ẹ̀ sórí irú ẹ̀yin èèyàn báyìí ẹ máa ń rò pé bí ah, ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan tó le àbí nǹkan kan but problem tẹ máa ní ni pé ẹ kì í fẹ́ sọ àwọn tó ràn yín iṣẹ́ tẹ bá lè máa sọ àwọn tó ràn yín iṣẹ́ yìí àwọn gangan gangan lọ́sẹ̀ kì í ṣẹ̀ yìí minor ni ti ń ṣe mọ́rán yín ṣẹ́ ni màkọ́fẹ́ kò cooperate pẹ̀lú wa kí wọ́n fún wa ní information àwọn tó ń ran iṣẹ́ yìí tó bá ti fún wa ní information tó ń ran iṣẹ́ definitely wò <laughs> ní case láti answer. ẹ wo ọlọ́pàá ẹ̀yin kọ́lẹ̀ máa sọ fún mi pé ẹja wà ní sandin ẹ̀yin kọ́lẹ̀ máa sọ fún mi pé customer dáadáa ni mo jẹ́ níbi ṣé gbogbo lámbàtà ẹ̀ kò lè work pẹ́ẹ́ sọ fún mi pé ẹ tí máa sọ̀rọ̀ máa ní o ti kọjá ogun yẹn àwọn wo fíìmù náà tẹ bá tán wá tán wọn tán wọn máa tán wá ṣe bẹ̀rẹ̀ sí kéèsì another case kéèsì àwọn máa lágbára sí inú omi ṣe yẹn you talk to me with respect I deserve some hard quality if not pẹ̀lú in street so please talk to me better. Mr. Rose. Kushi Rose Saint Sami Rose that's my name. Saint Sami Rose. Uh, now you are talking má bínú ṣòro nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ yìí fún àǹfààní ara títí ẹ fún alára ẹ tí wọ́n bá kọ̀ lè fún wa ní information ìwọ̀n tó rán yín iṣẹ́ yìí wo ní nǹkan a máa free ẹ. ọlọ́pàá ẹ gbàgbé màá sọ tó ń sìn ẹ̀yà ni fẹ́ free mi tí wọ́n yín ṣe nìyẹn ṣe rí owó tẹ̀ ẹ̀ kò lè wọ̀ ọ́ gbọ́n mo lè torí kọ̀ọ̀kan torí pé ọmọ ẹ fọ́ọ̀mù sí mi iná dẹ̀bẹ̀ jẹ́ ẹ̀jú ẹ̀ so ẹ gbàgbé pé torí ìkọ̀ ẹ̀fẹ́ free èmi kò ní work o mọ ogun story yẹn kò ní work bọ̀ máa já yín tó ń sìn bí ó ṣe ṣẹlẹ̀ máa sọ fún yín bó ṣe gbéṣẹ́ fún wa máa sọ fún in fact one fifty k tó sọ sínú àkáǹtì máa fi aláàtì ẹ̀wọ̀n yìí ló wà lórí fóònù àwọn ọlọ́pàá ti gbà fóònù máa fún wọn. Ah. no no no no ìwọ ló ní fóònù ẹ a máa gbà fún ẹ a máa fún ẹ ah, wípé gbogbo information tá a bá á fún wa definitely you are a free man <laughs> bẹ́ẹ̀ ni so nǹkan tó máa kọ̀ ṣe fún asin ni pé ṣé gbogbo nǹkan tó sọ fún mi nsìn eh. wàá put into writing so mm. a kọ̀ jẹ́ pé wàá wà pẹ̀lú wa fúngbà díẹ̀ láti fi lè parí investigations wa so a tún lè fi mú ẹni yẹn so tá a bá ti mú ìwọ ti free you are a free man. tí bá ṣe parí ọ̀rọ̀ pẹ̀lú yẹ kẹ́ mílẹ̀ kí n máa lọ lé mi jẹ́jẹ́ ìdìnnà o ah, ẹ má ṣe bẹ́ẹ̀ aṣáájú àwọn olórí mi ló wà bẹ́ẹ̀ wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé mo popular street tọ́wádìí kí mo wọnú sí àwọn òbí àà ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di káwọ́ mi kò ní so ẹ máa yẹ kí n wọnú sẹ́kọ̀ọ́ yẹ kí n jókòó sí káńtà kẹ́kọ̀ọ́ máa wójú ara wọn. má wọrí lọ́jọ́ sínú sí ẹ̀yìn very soon máa ní kó wá chain sí ẹ̀ tó wà gbogbo ẹ̀ ní kọ́lọ́ máa wọlé ọmọ sẹ́ni bọ̀dẹ̀ tó máa rí má wọrí. ọ́físà. wọ́n bá ṣe wèé fún wa pa àwọn bẹ́ẹ̀ o. má lè ṣe wèé fún wa ṣùgbọ́n ṣáà corporate pẹ̀lá wa tí wọ́n bá ti corporate kò sí nǹkan kan. ọ́físà. rárá rárá àwọn criminals tá a jẹ́ pé yẹ wá ń pè wọ́n lọ́rọ́ pé kó lọ kidnap arábìnrin ara nítorí pé ń bọ́ ọ̀rẹ́ ẹ̀ ń du ọkọ̀ what. kọ́ mi ìrún wọn ṣẹ́ mi ìmọ̀ ẹni criminal kankan rí mi rí criminal rí láyé mi mi ìmọ̀ anybody rí mi rí èèyàn kankan ṣẹ́. òun rẹ́ni kankan ṣẹ́. bẹ́ẹ̀ ni màá. òun ni òun mọ criminals kankan rí. bẹ́ẹ̀ ni màá. but àwa ní àwọn evidence tó fi wọ́n pé truly o mọ àwọn guys yìí ah. yeah cause mo rí àwọn pictures tó wà tí wọ́n jọ yà ah. ibi tẹ̀ ti ń flex káàkiri ibi tẹ̀ ti ń jayọ lọ́ba káàkiri gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ so a better kó o sòótọ́ fún mi o má bàa lọ pẹ́lẹ́wọ̀n bí ọ̀bọ̀n bíbá yẹn èmi ni mo nú àwọn pípù yẹn mo mi ò kàn rán wọn débi tó lórí burúkú wọn jíṣẹ́ dédé mo ní kó bá mi kàn gbé àrà kókò bá mi ṣàkárà ẹ̀ ni mi ní kó ṣe kókó fún ẹ ṣàánú mi. ok ìwọ ló ń gbé kọ́ kidnap ẹ̀ rà eh. ò ní gbé kọ́ pa eh. kọ́kọ́ ṣàkárà ẹ̀ ni. Eh. Hmm ìwọ àti ọ̀rẹ́ àbí ṣé owó tí ọ̀rẹ́ gbé fún ẹni tó fi lọ fi kidnap ẹ òun ló gbófẹ́ tó fi kidnap ara rẹ. pẹ̀lú mi wo kókó pa ẹ̀ mo ti ẹ̀ láì dí ẹ̀ mo ní problem six hundred thousand ni ó dẹ̀ sọ fẹ́ fún mi kò náà dẹ̀ ní problem ni ó mọ ẹ̀ lọ́mọ yẹn fẹ́ gboko mọ́ òun lọ́wọ́ ni mo kò ṣe ní káwọn boys ẹ̀ kókò bàbí ṣàkàrà ẹ̀mí ìrọwọ́ oh. ṣẹ́. Eh. ó ní bí kan ṣàkárẹ̀ ni eh. but a rí one hundred and fifty thousand naira alert kan tó ṣe sáwọn pípọ̀ yẹn eh. kí ni one fifty yẹn wà fún. mo kò fún owó kókó fi ṣàkárẹ̀ ni. ó fún wọn ní one hundred and fifty thousand naira kó fi ṣàkárẹ̀ èèyàn ah, ṣe ọ̀pọ̀lọpàá ni mi mo dẹ̀ ti deal pẹ̀lú àwọn criminals lọ́pọ̀lọpọ̀ ní nàìjíríà an average of Nigeria guys tẹ́ pé ó jẹ́ criminal tó bá fún ọ ní five thousand naira péré kọ́ lọ ṣàkàrẹ́ èèyàn lè pa ènìyàn wọ́n tọ́pọ̀ four hundred fifty thousand naira so o rẹ́ láti sòótọ́ fún mi báyìí wọ́n tún mọ̀ tó ń sọ ní ìsinsìnyí like o ṣì ń beat around the bush no o ti really sòótọ́ fẹ́ mi. mi ni kò ṣe kókó mo kò ní kó bá mi ṣàkàrà ẹ̀ mi ni kò ṣe kókó ẹ̀ ṣàánú mi. mo ṣe mo rí pé o fẹ́ kó n bí báyìí èmi ti ṣe ọmọlúwàbí pẹ̀lú ẹ̀ but o láti jẹ́wọ́ fún mi o máa pẹ́ ń bí <laughs> ah, o máa pẹ́ mo ní another one hundred and fifty thousand naira tí mo lè transfer sí láàrin mi nìkú láàrin mi àti yín kí anybody máa mọ ẹ jù ẹ ṣàánú mi ẹ one fifty <laughs> eh, eh, fún èmi. dúpẹ́ tápátá máa dáṣì. so o ń bribe mi nìyẹn o. rárá ma. oh now mo mọ̀ pé criminal gidi nìyẹn. ọ̀daràn ni ọ̀daràn tí wọ́n ń sọ̀rọ̀ will you shut up ọ̀daràn ní òde máa jẹ ìyàwó tó ṣe èmi wọn àti fifty thousand ṣé o pé mo tẹ̀lé àwọn ọlọ́pàá tó máa gba bribe ni no i don't do that wà pẹ́ bíbá nonsense. what is happening nǹkan tó ń ṣẹlẹ̀ yóò yé mi kí ló ṣẹlẹ̀ um, where do you get that from. Um, uh, um, ẹ sà ṣe rí ọjọ́ tí àwọn ọmọ mi àti pẹ̀lú mi tí wọ́n na ara so uh, ó wá pè mí jọ yẹn ó ní à wọ́n na òun nílé oṣù òun fẹ́ kúrò ní ibi ìbá ìpò tí sóhun à wọ́n ní kí wọ́n wọrí nǹkan yẹn ò tí ì dé lẹ́wù tí wọ́n á lóun kẹrù ẹ̀ fẹ́ kúrò ní ilé ohun tó máa ṣe é pé wá rí mi ní ilé so màá lè mọ bí ṣe máa pe ọ̀rẹ́ mi tí máa bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ó dẹ́ pè mí ah, lóhun ti ń bọ̀ wọn ti wà ọ̀nà dada ah, good so like after two hours mo ṣáà rí pé ah, mi ò rí call ẹ̀ mo ń láti pè wọ nọ́mbẹ̀ ò lọ the next thing ti máa rí ni pé um, doctor ló pè mí pé wọ́n rescue ẹ̀ níbì kan níbi tí àwọn kan ti kidnap ẹ̀ tí wọ́n shoot ẹ̀ ṣá. so um, ṣe jẹ́ ni ẹ ti ṣẹlẹ̀. ìgbà tó ń shoot ẹ tó tó pè mí. ẹ̀ tán èmi mo ní kó má ti pè ẹ́ because um, ṣe mọ̀ àwọn tí wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ náà wọ́n yìí lè wà within hmm. so láti lè hide òun fún àwọn guys yẹn so mo ní kó má pe anybody for now. oh that's a brilliant idea. nǹkan tí máa ń sọ fún wọn nìyẹn tí ò ní gbọ́ràn sí mi lẹ́nu tó sọ pé mo ń nawọ́ sí ẹ mo ń nawọ́ sí ọwọ́ tí mo nà sí ẹ tí mo fi toast ẹ tó fi tẹ̀lé mi ìsìn wá di problem and I keep on warning you anyway jẹ́ ìfìyẹ́lẹ̀. Now to my question. Do you know anything about this issue? Mi mọ̀ fọwọ́ pẹ̀ o, mi anything pé ojú Ọlọ́run tó o. Mo lè burú ọ̀bọ̀ mi ìrònú pé kí n pààyàn rí láyé mi o. Hmm. Wọ́n lè jẹ́ pé pẹ̀mí lú mi ló lọ ṣe pílánì ẹ̀ lẹ́yìn o. Àmọ́ lẹ́yìn kémi pariwo, mi ìrònú pé kéèyàn kú rí. Ara o, kì í ṣe pẹ̀lú mi o, lára ni. Ah, ah. Lára kí là ń sọ kí ló ń sọ ọ́? ojo gati ojo gati egun àti ro wọlé yẹn àti ro jáde ìgbà tí dára bá fi lè plan ṣọ́ọ̀rọ̀ kọ́ lòun àti mi ni definitely pẹ̀lú mi ló plan ẹ̀ nìyẹn pẹ̀lú mi lọ́wọ́ sí nìyẹn náà. you are very right. I told you that. ìtàn eh, eh, dadi eh, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn yẹn oh, ọwọ́ ti tẹ wọn wọ́n dẹ̀ jẹ́wọ́ ẹni tó rán wọn pé lóòótọ́ Lára ni ó rán wọn then Lára náà wọ́n wá máa arrest òun náà òun náà confess oh that's pretty good. ó dẹ̀ confess pé um, pẹ̀lú mi ò mọ anything nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn oh. òun ló ń ṣe fún ara òun. thank you i really appreciate thank you, thanks a lot. <laughs> thank you sir. nǹkan tí mo ń sọ fún mi nìyẹn this should be a lesson tó máa pé bó ṣe lọ́ọ́ ṣù tẹ́yẹn ọmọ ọlọ́mọ ó lọ kú ó fẹ́ damage record mi personality tí mo ti ń build up bọ̀ ages ago ó dẹ̀ fẹ́ lọ sọ gbogbo ẹ̀ ó fẹ́ lọ sọ sínú trash bin ah ah this is not good eh hey, my dear please eh máa ṣe nǹkan dear. díẹ̀. Daddy. yes my dear. ẹ wo ẹ bá mi bẹ̀ bọ̀dá ìtàn kí wọ́n gba ìyàwó wọn padà kó ìpọ́nrọ̀ mi ló máa jẹ láàrin àwọn àti ìyàwó mi wọn ló máa gbọ́dọ̀ bọ̀dá làjà so ti má jẹ ẹ má gàwé lọ school mi mm. so ẹ má worry kí peace lè reign. ó ti ń sọ̀rọ̀ tó dáa bọ̀ àmọ́ ètò wa sọ pé fún mi lọ gbọ́dọ̀ yes. ṣé lórí tó ṣẹlẹ̀ yìí mo ti learn àwọn mistake mi hmm. mo ti wò pé téèyàn bá burú láburú gan pàápàá n tí ò ṣe tiẹ̀ gan wọn gbélé lórí. you are right. But ọlọ́run ló ní kó wá àwọn ọlọ́pàá báyìí kó tẹ àwọn àdaràn yìí tí ò bá sí yẹn kò sẹ́ni tọkùnrin máa mọ̀ pé mi kọ́ ni mo mọ̀ ń pẹ̀ hmm. mi ò ronú kí n pààyàn yìí o my dear gbogbo àyè ló gbẹ̀mí ò lé ẹnu ilé ìyá máa jọ gbé gbígbé peace. o ní láti lọ sẹ́nu wẹ̀ hmm? ìyàrá tí wọn mẹ́rin ó yí wà intact kò sẹ́ni tó ń gbé bẹ́ẹ̀ ẹ wọ́n ń bẹ̀rẹ̀ padà you understand and school, um, scholarship tí mo fún ẹ ó yí remain intact kò sí nǹkan tó ṣe. ah thank you sir. àyè ah, wà fún ẹ mọ́tò tí bí yẹn jẹ́ kó máa lò yẹn. mi ò mọ̀ kó tó fẹ́ máa gbé ibi tó fẹ́ máa gbé sínsì ìlàjà hmm? jẹ́ pé ẹ̀fọn ẹ̀fọn wà ní ẹ̀ ló máa gbé lọ́dọ̀. orí ẹ orí ẹ ò pé. tí o ti o ti ṣe é sí ni kò lè sí kò ní ìwọ̀n kan ẹ̀fọn á jẹ ṣé gèsè la wo mọ́mì ṣorí pé mọ́mì ò ṣe yàn bẹ́ẹ̀ máa hmm. dẹ̀ wọ́nà má máa bínú púpọ̀ èmi náà mọ̀ má máa bínú púpọ̀. èmi hmm. ni máa dáná lọ́dọ̀ ẹ̀. ẹ jẹ́ kí celebration yẹn kó bẹ̀rẹ̀ báyìí mo mọ̀ wá get me some drink. daddy i'm not getting. Eh. ọmọ mi yẹn lè orí wo bìrè kí o gbé mi dé ẹsẹ̀ wo bìrè kí o sì mí lọ ibi tó rí mi ó ti sùn lọ kẹsẹ̀ gbé mi débẹ̀ ibi rẹ̀ tó rí mi ó ti sùn lọ kẹsẹ̀ gbé mi débẹ̀ ibi rẹ̀ orí ló ń mú ni dálé owó orí ló ń mú ni tẹ̀pẹ́ ìlẹ̀kẹ̀ orílẹ̀ ẹ̀jẹ̀ fi ń tàbújá ṣe borí lọ́ba ń dé adé sí orí mi gbèmí ń tèmi o ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo òrìṣà tí yóò gbé ni bí orí yóò sí. orí mi pè mí ń pè mí mo ti bórí mi sọ̀rọ̀ pé màá ṣoríire mo ti bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ pé kò ṣẹ̀dá mi débi rẹ̀ orí wo mi rẹ̀ kí o gbé mi dé ẹsẹ̀ wo mi rẹ̀ kí o sì mi lọ. ibi tó rí mi ó ti.